فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدبكم الله سبحانه وتعالى أتركاتك ونبي محمد صلى الله عليه وآله وسلم عليكم الله سبحانه وتعالى وما باع عن النبي àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà nàbí sallallahu alayhi wa sallam títí tí ó fi di ọjọ́ gbígbà kìyàmà lábẹ́ bẹ́ẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí òdodo tí a ń gbọ́ wa ní gbogbo tí a ti ń gbọ́ wa lónìí tí í ṣe ọjọ́ kẹjọ nínú oṣù Ramadan ọdún 1442 lẹ́yìn gbàtà nàbí sallallahu alaihi wasallam ṣe hijira láti lò Mẹ́kà lọ sí ìlú Mẹ́dínà akí gbogbo wa pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh láláì ní gbára wa lásìkò a tẹ̀síwájú níbi tí a ti dúó lánàá nínú sóràtò takwir níbi tí ọlọ́run bá alikẹ́ ọlá tó ti ń báwo ni ọjọ́ ògbédè alkiyama báwo ni ó ṣe rí fún ẹni tí ó bá nìkan ṣe <clears throat> láti palẹ̀ máa ara rẹ̀ kalẹ̀ di ọjọ́ tà ń sọ yìí fún ẹni tó bá ra kà wípé ọjọ́ tàà ń sọ yìí ọjọ́ òdodo ni tí ọlọ́run bá lè kí ọlá ó sì ṣe ìṣirò gbogbo sẹ́tọ̀ ń ṣe ọlọ́run bá lè ọlá wá sọ̀rọ̀ nípa àwọn ìntàfìmà àwọn nǹkan tá a máa rí nígbà tí ọjọ́ ògbédàlùkì àmọ́ bá ti dé ọlọ́wọ́n bá dékẹ́ ọlásọ̀rọ̀ nípa àwọn nǹkan méjìlá láti gbà tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìràṣàmùsọ kò wérọ̀ ẹlẹ́ẹ̀kejìlá tọ́lọ́wọ́n bá dékẹ́ ọláparí ẹ̀ sí òun náà ni wà ìdàlìjà nàtú òzìlìfàtì nígbà tó bá di pé àlìjánà tí ó jẹ́ ilé ìdẹ̀ra fún àwọn tó bá páyà Allah subhanahu wa ta'ala tó bá dìgbà tí ọlọ́run ọba àlejò ọlá tó bá sún ọjọ́ tó bá sún iná àlìjánà tó bá sún mọ́tòsí àlìjánà tó jẹ́ pé fiha ma la aynun ra'at àwọn nǹkan tí ń bẹ́ẹ̀ ní àlìjánà yìí àwọn nǹkan tó jù òrírí ni ẹni ah, wà àlìjánà tàbí fi kọ́ shopping mall kan ní Dubai ó lè rí bí kankan àwọn nǹkan tí ojú ò rí rárá nínú àwọn nǹkan gbádùn òun náà ní bẹnu àlìjánà yìí nítorí pé níta bá pè ní ìgbádùn tó ga jù ìdẹ̀ra tó ga jù kò sáǹfààní bí kó jẹ́ pé àwọn nǹkan ti ń bẹ ń bẹ àwọn nǹkan tẹ̀yàn ti rí rí tẹ́lẹ̀ ojú òwò rí wàlá udùnú sẹ́mi àti àwọn nǹkan tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ etí ò gbọ́ rí pé káwá tiẹ̀ sọ pé wọ́n ti sọ ọ́ rí létí ní pé ah, kíní kan báyìí o orí báyìí o kí wọ́n á máa fi ọkàn ya fọ́tò rẹ̀ àwọn nǹkan àlìjánà kọ́ wàlá ala qalbi bashar nǹkan tí ò rúwúyẹ́ nínú ọkàn ẹ̀dá kankan ni. kó tẹ̀ wá rú kó tẹ̀ wá wá sí mi rí ah, wá sí mi rí o àwọn nǹkan tí ń àwọn ni àwọn nǹkan tá àti ẹ̀sìn tá ni gbogbo àwọn nǹkan tó wá wá níròyìn báyìí ọlọ́wọ́n àlekíọ́lá ó ní tó bá di pé a wá sún mọ́ a kí ní wàá ṣẹlẹ̀ ńgbàtà bá ṣe báyìí ńgbàtà bá ṣe báyìí ńgbàtà bá ṣe báyìí èyí tí ó ma wá jẹ́jà wá bù ẹ̀ èsì rẹ̀ bá ṣe káwọn bá ṣẹlẹ̀ kí ma wá ṣẹlẹ̀ ọlọ́run alimati ma ahdarat alimati ma ahdarat tí gbogbo orú àwọn tá a wí síwájú yìí tó bá ti wá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ tí náà ni pé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan alimat ma ahdarat gbogbo nǹkan tó ti báyìí sí ay ma qaddamathu min khairin aw sharr gbogbo tí ọmọ nìyẹn bá ti tì síwájú nígbà tó fi wà láyé ó jẹ́ dáadáa ní àbújá burú èyí tọ́mọ nìyẹn ti gbàgbé tí ò ti ẹ̀rọ tí máa ń ṣe bẹ́ẹ̀ ṣe máa gbàgbé dáadáa òun náà lèèyàn máa gbàgbé aburú nígbà tó bá ti ṣe tán ẹ̀yin ó ṣe dáadáa fẹ́lú mi gbà mí yóò mọ̀ wá rí ọ yóò tún wá mọ̀ kí ọ yóò ah, rántí yín mọ̀ wá ní àyè ah, ti gbàgbé ni ní ọdún báyìí báyìí báyìí tẹ́ ẹ ti báyìí yóò ní àyè ah, mi ò rántí mọ́ o kò sì rántí mọ́ náà ni. bẹ́ẹ̀ ni ẹni tí máa ń sàbúrú náà yóò sàbúrú fẹ́lú mi láyé tá a wà yín náà ni wọ́n ti wá máa ra létí títí à bàbá ẹ̀ mọ̀ mímọ́ ni èmi lọ́mọ tí ẹni ìní tí mo fi fẹ́ẹ̀lì lọ́dún ìrántí máa wà tó ṣe pé kà tó ṣe pọ̀ ìkà tó ṣe pọ̀ vélo ní ọ̀rẹ́ sínú ẹ̀ so bí ó ṣe bá ń ṣẹlẹ̀ bí ó ń ṣẹlẹ̀ sí wa láyé tó jẹ́ pé àti dáadáa àti àìdá tó bá ṣẹlẹ̀ látọwọ́ ọmọ ànábì Adam ẹ̀ẹ́n gẹ́gẹ́ bí ẹ̀dá tọ́lọ̀ ọba àlejò ọládá àgbàgbé ọlọ́wọ́ àlejò ọlá wájú yé wa pé tó bá wá díjọ́ ògbédàlì kìyàmá gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan pátápátá òun náà ni ó máa ma gbogbo nǹkan tó tì síwájú bẹ́ẹ̀ ó jẹ́ dáadáa ní àbójá burú inú súra míì ọlọ́run ọba àlekẹ́lá ń júwe fún wa nínú súratu Ali Imran ọlọ́run ọba àlekẹ́lá ní yawma tajidu kullu nafsin ma amilat min khairin muhdara ọlọ́run ọba àlekẹ́lá ní ọjọ́ ìgbìdà kìí ọjọ́ náà ni gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan yóò rí gbogbo tó ti ṣe ní dáadáa láyé yóò rí ṣe kéré ma al-kalimatu tayyibah ọ̀rọ̀ dáadáa tá a sọ jáde lẹ́nu láti fi ṣàtúnṣe kọ́lá anábì sallallahu alaihi wasallam sọ fún wa pé kéèyàn ó fọ́nà ọ̀nà bo ni bí ikọ̀ wa ní àtẹ́bá ti gba bí o ẹja sí bí o ti lọ́nu àrẹ́bí ní sọ́dá kọ̀ ni bẹ́ẹ̀ làwọn èèyàn máa fi léyìn náà sábúrú àrẹ́bí ò ní àò déko ni tó bá déko bá béèrè ọ̀nà lọ́dọ̀ àwọn àdéko wọn tó wá jẹ́ ọ̀padà sí tó ti ń bọ̀ wá ẹ dákun sí dáadáa nu. so àti ọ̀nà téèyàn fi hàn yàn nígbà téèyàn bẹ láyé ipe ọ̀nà ibi tójú ọ̀nà wà ní anábì sàárà ni ogbó ẹ̀ náà lè yóò bá ogbó ẹ̀ náà lè yóò rí tí ó mọ́lẹ̀ kedere síwájú yẹn tó bá ti jẹ́ ògbìdà kìyàmà ọlọ́wọ́ bá alékiọlá wá ní bákanáà ní sọ́tọ̀ alì mọ̀rán tàà sọ yìí ọlọ́wọ́ bá alékiọlá ní wà máa amilat min su àti tó ṣe ní aburú náà nídàkejì gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ náà ni ó rí gbogbo ẹ̀ ọlọ́wọ́ bá alékiọlá fi hàn ọlọ́wọ́ bá alékiọlá wá ní tawaddu law anna bainaha Wa amadan ba'ida ọlọ́run bá alẹ́kẹ́lá ní tó bá ti wá rí àwọn aburú tó sì síwájú yìí yóò mọ̀ wá wọ ọmọ ènìyàn bí ìgbà tó jẹ́ pé kíni kó jẹ́ pé láàrin òun àtàbúrú nǹkan tí ẹgbẹ́ ìjìnà sí òun o bá dalẹ̀ ẹ máa ta kété sí òye ìjìnà sí ni yóò máa wá sọ yóò máa wá wù lọ́kàn rẹ̀ pé ló fi kó fi ààlà sáàrin wọn àti gíní àti tí aburú tó ń ṣe bẹ́ẹ̀ ni òun náà ló ti ń gbà tó wà láyé ọlọ́ọ̀bà alẹ́kẹ́lá wá ní wa yuhadhdhirukumullahu ń kìlọ̀ ara rẹ̀ fún yín o ọlọ́ọ̀bà ara rẹ̀ fún tó bá amalun la oníta wà ń bẹ̀ yìí yàní ilé ayé tá wà ń bẹ̀ yìí amadi ayé sẹ́ni a máa ṣiṣẹ́ láàrin tá kò sí sírò kankan wọn kálukú máa ṣe lọ ni wàgádà ni hisabun la amal tó bá ti wá di ọ̀la ọjọ́ ògbé dàlùkì yá mà hisabun la amal ìṣirò nìkan ló kò ṣiṣẹ́ mọ́ gbogbo àbámọ̀tọ́mọ̀ ni a bá ń ké tí máa ń pé pé qala rabbi irji'un pé eré ọba mi dákun jẹ́ wọ́n dá mi padà làálì àmàlà kọ́lì hàn fi máa ogun tí mo pàtì ní dáadáa tí ìsìngbà tí mo wà láyé òun bóyá ń lè ṣe é ọmọ ọmọ yìí ọmọ bí ọlọ́wọ́ bá rí jọlá tí ẹ fún mi lásìkò díẹ̀ kí n padà sáyé mo ti lódó báyìí ọlọ́wọ́ bá rí jọlá ní kò sí ọmọ gbogbo ẹ̀dá tó bá ti kú tó bá ti jáde gbogbo wọn náà ni wọ́n máa ṣe kí ni ibẹ̀ làbámà ó ti bẹ̀rẹ̀ ẹ bá ti kú ẹ gàgá ti bẹ lójú ẹ ti kí yóò ti máa mà pé áà ah! àti ìjọ ń sọ fún wa lòdòdó àti gbogbo dáa ń pé àti rọ́ọ̀lì ọmọ ni yóò ti mà yóò ti máa kábàámà ìgbé kóhùn ó padà sáyé kóhùn lọ lè tún ṣe àbámọ̀ ní wúlò mọ́ lọ́jọ́ tá a sọ yìí ọlọ́run bá àdìkẹ́ láfi ń segin ní fi ń kìlọ̀ ara rẹ̀ fún wa yuhadhdhirukumullahu nafsa ọlọ́run bá àdìkẹ́ ọlá ìdẹ tàkúté fún yẹn o ọlọ́run bá àdìkẹ́ ọlá <clears throat> kì í dẹ páńpẹ́pẹ́ rú ẹ̀ òun náà ló fà á tó fi jẹ́ pé gbogbo nǹkan ọlọ́run bá àdìkẹ́ ló fi yóò sàlàyé rẹ̀ fún wa tí ó kílíà fún wa ó fún wa ní gbogbo chance nígbà wà láyé ó fún wa ní gbogbo opportunity nígbà wà láyé láti lè fi wà lìjẹ́ náà ọlọ́run bá àdìkẹ́ ọlá fún wa ní opportunity débi pé tá a bá ṣiṣẹ́ dáadáa ẹ́ tá a bá ṣiṣẹ́ dáadáa ẹyọ kan ọlọ́wọ́n bá àdékẹ́ ọlá ní mẹ́wàá lówó nìkan ti kọkalẹ̀ fún wa ọlọ́wọ́n bá àdékẹ́ ọlá fún wa ní ìyọ̀ǹda ó fún wa ní orí ọ̀fẹ́ láti wà àlùjánnà láì ní ṣe wàhálà kó pọ̀ débi pé tá a bá ti ṣe aburú iṣẹ́ aburú ẹyọ kan náà ó kọkalẹ̀ fún wa ẹ wàá rí i pé àti ẹni tó bá jẹ́ mùmínì òdodo ẹ tó gbọ́ lọ́wọ́ bá àlekè ọlá gbọ́ kò yẹ kí ó kàgùn sí iná tó bá dìjọ́ òbí dàbí kìyàmà látara pé ọlọ́wọ́ bá ọlá ti ṣe kíni ó ti ṣe gbogbo nǹkan ọlọ́wọ́ bá ọlá ti ṣe nírọ̀rùn fún wa àwa lókùtà wá pé ọ̀nà kù tá a yìí tó jẹ́ pé ọ̀rọ̀ kan tó so òun náà ni jawaabu gbogbo àwọn sáàrù tó lọ́wọ́ balẹ̀ kọ́lá ń gbé wá látàárọ̀ àwọn ọ̀rọ̀ bíi méjìlá ìlà sàmùsù kó wérọ̀ wàyíza nùjú mú kádà rọ̀ tọ́lọ́wọ́ balẹ̀ kọ́lá wá ń gbé bọ́ọ̀ tó fi wá débi wàyíza jannatu ó zèlè fàtì. nǹkan tó lọ́wọ́ balẹ̀ kọ́lá fẹ́ fi lọ́lẹ̀ fún wa tí ju gbogbo àwọn kan yẹn kí ni nǹkan tó fẹ́ fi lọ́lẹ̀ gbogbo ẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba àlekíọlá tí ó gbàgbé ọkàn bẹ gbogbo ẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn màláíkà tọlọ ọba àlekíọlá fi ti oníkàlùkù wa tó jẹ pé àwọn náà ni wọn ń kọ iṣẹ́ oníkálukú kalẹ̀ kọ a bá kọ. ronú wípé èwo wà gbáyé ṣe ti lélẹ̀ fún wa yìí ẹ̀san dáadáa náà ló gbà tó bá ti jẹ́ ògbé dàlùkìyàmà tó bá sì ṣèdàkejì rẹ̀ ọlọ́wọ́n bá àlékè ọlọ́wọ́n ní sàbòsí fẹ́ dákan ẹ̀san abú náà ló gbà tó bá ti jẹ́ ògbé dàlùkìyàmà ọlọ́wọ́n bá àlékè ọlọ́wọ́ tẹ̀síwájú fún wa ó ní fàlà uqsimu bil khunnas ẹ̀rí ọlọ́wọ́n bá àlékè ọlọ́wọ́ ti parí páàtì kan ọwọ́ abọ́ sí pàtì ẹlẹ́ẹ̀kejì ó ní fàlà uqsimu bil khunnas láàtọ́ wà níbi àyà yìí kìí ṣe láàánà fíyàwó kìí ṣe láàánà fíyàwó máa fi sọ nǹkan di negative ipe ìní ṣe nǹkan báyìí rárá o láàyè ọlọ́run bá alékí ọlá fi fi irin rẹ̀ fún wa ni ìtumọ̀ ẹ̀ náà ni pé uqsimu ọlọ́run bá alékí ọlá ní fàlà uqsimu bil ọlọ́run ọba àlekíọ́lá ni mo búra pẹ̀lú àwọn arawọ̀ tó jẹ́ pé wọ́n a máa ṣe kíni wọ́n a máa yọ àwọn onímọ̀ nípa tafsir wọ́n jẹ́ kó yé wa pé ìràwọ̀ nígbàtí ìràwọ̀ bá yọ ẹ olórúkọ tí a máa pè nígbàtí ìràwọ̀ bá yọ òun náà ni ó máa jẹ́ al-khunnat àwọn ìràwọ̀ tó jẹ́ pé nígbàtí wọ́n bá ṣe kíni nígbàtí wọ́n bá yọ okọ̀ tí wọ́n máa jẹ́ nù ọlọ́ọ̀bà alìkọláwá ní alìjàwárí lìkúnnàdì àtàwọn àràwọ̀ tó jẹ́ pé àwọn máa ń ṣe kíni àwọn máa wọ̀ yà nígbàtí ràwọ̀ bá wọ̀ ó kọ tí ó máa jẹ́ òun náà ní alìkúnnàdì ọlọ́ọ̀bà alìkọlá lòun fi wọn búra àwọn ìlúmí nínú àwọn onímọ̀ tafsir wọ́n ní àwọn egbin inú àwọn ẹranko tó lọ́wọ́ bá lè kí ọlá dání jẹ́mú zọ́bì wọ́n ní ọlọ́wọ́ bá lè kí ọlá búra pẹ̀lú ẹ̀ wọ́n ní alikunnas wọ́n ní òun náà ní albakaru alwahshi òun náà ní àwọn màálù inú gbó àwọn táwọn máa ń pè ní ẹ̀fà tàbí màálù làwọn náà máa rí àwọn màdù wọ́n ní àwọn ọlọ́wọ́ bá lè kí ọlá fi búra tọ́rọ̀ bá wá rí báyìí táwọn kan sọ pé nǹkan báyìí lọ́wọ́ bá lè kí ọlá fi búra nǹkan báyìí lọ́wọ́ bá lè kí ọlá fi búra irú àárín báyìí àwọn onímọ̀ nípa tẹ̀síìnù máa ń jó yé wa pé gbogbo ẹ̀ pátápátá náà ló lọ kí ló fà á òun náà ni pé kò sí tọ́lọ́wọ́ bá lè kí ọlá fi búra nínú ẹ̀dá rẹ̀ tó bá wọ́lọ́wọ́ bá lè kí ọlá ń gbà míì ọlọ́ọ̀bá alékẹ́ olóbúra pẹ̀lú oòrùn àti málẹ̀ rẹ̀ a ní wàṣámsí wàdùháhà ọlọ́ọ̀bá alékẹ́ látún fi tẹ̀lé ó ní wàlùkọ́mọ̀rí ìdátàláhà ẹ̀wùn gabáhùn àtòrùn àtòsùpá nínú àwọn ẹ̀dọ́ ọlọ́ọ̀bá alékẹ́ ọlá ni ọlọ́ọ̀bá alékẹ́ ọlá nìkan ló ní kápá láti búra pẹ̀lú gbogbo nǹkan tó bá wù ibòmíì yóò búra yóò ní ibẹ̀ mi yóò bura yóò búra yóò ní wadduha wal layli idha saja gbogbo àwọn nǹkan fi ń yi, yìí àwọn ẹ̀dá ọlọ́wọ́ bá ni kọ́nà ọlọ́wọ́ máa fi ẹ̀mí bura ńgbà míì yóò ní wa wa ma sawaha ọlọ́run búra pẹ̀lú ẹ̀mí àtọba tó dá ẹ̀mí yẹn tó ṣe ní tó ṣe dọ́gbadọ́gba ọlọ́run bá wa bura fún wa ó ní ìdí tọ́lọ́wọ́ bá fi búra fún wa kábàá fi lè máa bí nǹkan tí ọlọ́wọ́ bá lè ti fẹ́ búra fún wa lórí bó tóbi tó tọ́lọ́wọ́ bá lè bá wa gẹ́gẹ́ bí ọba tó dá wa lálá ìbúra tú láti agbọ̀dọ̀ gbà á gbọ́ wa ní ọlọ́wọ́ bá lè ó tún wa kò wá búra pẹ̀lú nǹkan ẹyọ kan nínú àwọn ẹ̀dá tó dá ìbúra tọ́lọ́wọ́ ẹn ọlọ́run bá tún wá búra pẹ̀lú nǹkan ńláńlá méjì nǹkan ńláńlá mẹ́rin ó búra pẹ̀lú ìràwọ̀ nígbà tó bá yọ ó búra pẹ̀lú ìràwọ̀ nígbà tó bá wọ̀ tún wá ní wàlẹ́ìlì wàlẹ́ìlì ní wọ́n a máa lò fún al-ikbal wal-idbar nígbà tó oòrùn bá dé ẹ́ nígbà tí nǹkan bá dé wọ́n a máa lò fún nígbà tí nǹkan bá ṣe kíni nígbà tó bá gún rí padà wọ́n a máa lò siyak context ibi tó bá ti lò òun ni ó máa wá jẹ́ kó wa pé kí ni wọ́n gbà lérò pẹ̀lú eléyìí ṣé nígbà tó rú bá dé ni ẹ́ àbígbà tó rú bá ṣe kíni nígbà tó rú bá lọ inú àyà yìí ọlọ́wọ́n bá alikẹ́ ọlábúra pẹ̀lú òru fún wa ìdá àtà ìdá akabara nígbà tó rú bá súnkùnkùn ọlọ́wọ́n bá alikẹ́ ọlábúra pẹ̀lú rẹ̀ fún wa ni wọ́n sọ́bọ̀hí ìdá tanafas ọlọ́wọ́n bá alikẹ́ ọlátúnbúra bákan náà pẹ̀lú ìdá tanafas nígbà tí bá bẹ̀rẹ̀ sí tàmálẹ̀ nígbà tí ìmọ́lẹ̀ àṣùbà nígbà tó bá bẹ̀rẹ̀ sí yọ ọlọ́run bá àríkíọ́lá ó ẹ̀rí àtọ̀sán àtòru yìí inú àwọn àmì ńláńlá tọ́lọ́run tí fi ni káfílẹ̀ mọ́ títóbi ọlọ́run bá àríkíọ́lá káfílẹ̀ mọ́ ọba tó lágbára tó ṣe ọ̀sán fún wa tó ṣe òru fún wa ó gbọ́dọ̀ jẹ́ pé ọba tó lágbára lórí gbogbo nǹkan ni ọba náà ló yẹ ká máa jọ́sìn fún kò yẹ ká máa jọ́sìn fún nǹkan mìíràn Allah subhanahu wa ta'ala ọlọ́run bá lè kẹlá sọ fún ànábì sallallahu alayhi wa nínú al ọlọ́run bá lè kẹlá ní qul ara'aytum in ja'ala Allahu alaykum al ọlọ́run bá lè kẹlá ní sọ fún wọn pé ẹ sí ni ẹ sí in ja'ala Allahu alaykum al-layla sarmadan ila yawm al-qiyamah ọba àlekè ọlá gbogbo ọjà ayé lóru fún yín tí ó fi dijọ́ al gbogbo ọba ti wa lọ́sàn-án dáhàrí náà báyìí nìsín gbogbo ìpàápàá tọ́lọ́ ọba àlekè ọlá ṣe lóru fún wa. ni ba fún wa ni. man ilahun gairullah ya bidiyah ẹ tọ́ka ọba mi tó yàtọ̀ sí allah subhanahu wa ta'ala ẹ rẹ̀ ẹ ọba mi tó yàtọ̀ sí ọlọ́run ọba àlékiọlá tó jẹ́ pé ya'tikum bidiyah tó jẹ́ pé yóò mú ìmọ́lẹ̀ yóò mú òye wá fún yín ọlọ́run ọba ní afala ẹ gbọ́ gbogbo ń tà ń sọ yìí ni. ẹ̀rí nígbà tó jẹ́ pé níta máa lò nígbà tó kùnkùn bá kùn nítókù tá a máa lò òun náà lè tí ẹ̀yìn tó kùnkùn bá ti kùn ààrin kankan má àmọ́ òkùnkùn eékùn kélé tí ó máa bèsí gbọ́rọ̀ òkùnkùn ní kùn débi gẹ́gẹ́ ní ilẹ̀ sùn ní òjé ń gbọ́ àà kì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ sùn ní òjé ń rí òun náà là máa gbọ́ ọlọ́run bá alẹ́kẹ́lá wá ní táwa lọba tí ó ṣe kíni ọba tí ó fún yín lóye afala tasma'un ẹ gbọ́rọ̀ ni nígbà tó jẹ́ pé ní a máa ní bùkátà sí lóru òun náà ní kíni òun náà lè jí ọlọ́ọ̀bà lè kẹrẹ́ wájú fún wa gbogbo àmì táà ń sàlàyé fún yìí ṣé ti di ẹ̀gbọ́ ni tàbá ní bàbá dé maka ẹ̀ kọ́dà kò sọ́ọ̀sán kò sóòrù àpọ́nlé ni wọ́n

so ọlọ́run bá alékẹ́ ọlá ní ta ni ó mú ìmọ́lẹ̀ wá fún yín eléyìí náà tó fún wa láti kọ́kọ́ sí kíni láti gbọ́ ọlọ́run bá alékẹ́ ọlá gbọ́ bílẹ̀ bá sún nísìn ogun á ti máa sí kíni á ti máa lọlẹ̀ wọ́sùn díẹ̀ díẹ̀ bí wàtá díẹ̀ bá wọ́sùn ká ilẹ̀ ti sú ọlọ́jà ó máa palẹ̀ má oníṣọ́ọ̀bù ó ti ṣọ́ọ̀bù rẹ̀ wọn kálukú ó máa sí kíni yóò máa múra bí ó sì lọlé eléyìí àpẹẹrẹ lọ́lọ́wọ́ bá alékẹ́ ọlá fi sí fún wa tó wá jẹ́ pé bá ṣe wíì bẹ́ẹ̀ náà lórí throughout tí ó fi jọ gbé dàlùkìyàmà ẹ̀ẹ́n ọba mi wo ló lágbára láti ṣe kíni láti mú ìmọ́lẹ̀ wá fún wa táàmà wá fi ṣe kíni táàmà fi rí náà ọlọ́ọ̀bà alìkẹ́láwá ní qul ara'aytum in ja'ala Allahu alaykum an-nahara sarmadan ila yawm al-qiyamah nídàkejì tí ọlọ́ọ̀bà alìkẹ́láwá wá mú ọ̀sán tàwà ń bẹ̀ yìí ọlọ́ọ̀bà alìkẹ́láwá ṣe ní sarmadan ẹ ọlọ́ọ̀bá alekiola ṣe ní tí ó mọ̀ bẹ́ẹ̀ lọ gbére tí ó fi díjọ́ gbéra kìyàmà ọlọ́ọ̀bá alekiola ní man ilahun ya'tikum man ya gairullah ya'tikum bilay ọba mi wo ní bẹ̀rẹ̀ yàn Allah wa ta'ala tó jẹ́ pé yóò wá lọ lè mú òruwa fún yín ẹ̀rí nígbà tó jẹ́ pé nǹkan tá a máa ń lò lọ́sàn òun náà ní kíni la máa lò a fi rí náà pé àríwá báyìí nígbà tí malẹ̀ bá wà ọlọ́run bá lè kí ọlọ́wà ní afala tusirun ẹ̀yin ò rí àmì látara ìmọ́lẹ̀ ọ̀sán ni pé òun náà ní jẹ́ rí nǹkan ẹ wá lè lo ojú yẹn kẹ́ rí àmì tọ́lọ́run bá lè kí àwọn àmì tó sọ fún wa àmì lára ara yín fúnra yín fúnra afala tubsirun ọlọ́ọ̀bá àríkíọ́lá ní ẹ̀ẹ̀rí ni fẹ́ẹ̀rí náà ni ẹ̀ẹ̀rá àwọn àmì tọ́lọ́ọ̀bá àríkíọ́lá ti fún ìlànà ara yín wọ́n lè wúra rẹ látòkè dílẹ̀ ìwọ́n náà wo ojú rẹ tó fi rí náà tó jẹ́ pé tá fi ojú wa tá fi wé torchlight ìwọ́n náà dákun wo iye bátìrì bẹ́ẹ̀ ló ti lò látijọ́ ìtòsí lò ojú tá a ran kalẹ̀ báyìí tá a fi ń rí na ẹ táwa ní bátìrì ní lò wọn náà mọ iye bátìrì tó ti lò láti jọ yìí ó gba àwọn sísẹ́mù tá à ń lò àwọn sísẹ́mù tọ́lọ́ táwọn òyìnbó ṣe tó jẹ́ pé a máa ra àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀bẹ́ẹ̀ àti ìrí sísẹ́mù kan tó òyìnbó ṣe rí tó jẹ́ pé yóò wá taná àwa nídi pé ó mú náà lára kíní kan tí ò bá jẹ́ kó mú látara electric yóò ti mú látara solar ẹ̀yìn yóò sì mú látara gíní yóò sì mú látara bátìrì yóò sá níbi kan tó ti ṣe gíní tó ti táàpù mọ́lẹ̀ o ìmúlò ọlọ́run ọba àlejò láti táàpù mọ́lẹ̀ ojú tiwa ẹ wọ̀ ọ̀rọ̀ tá à ń sọ nísì gbohùngbohùn tá a fi ń sọ̀rọ̀ yìí nísì wọ́n bá ti múná lọ nísì gbogbo ọ̀rọ̀ jáde má bí bátìrì ẹ bá ti wíìkì sánísì yóò máa ráhùn ọ̀rọ̀ táwa ń sọ láti jọ́ yìí ẹ mélòó ni èló la sọ fọ́nà ọba àlekíọ́lá tá a fi sọ gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí tó jẹ́ pé bàbá ti ń yanu báyìí ọ̀rọ̀ ó sì máa ṣe ni yóò sì máa jáde ọlọ́ọ̀ba àlekíọ́lá wa parí gbogbo sẹ́yìn ó parí ẹ̀ sínú nínú làákàyè wa ó parí ẹ̀ sórí sínú ọpọlọ sínú mẹ́mórì wa tó jẹ́ pé tíṣẹ́ tí ìṣe mẹ́mórì bá dàrú nísìnyí gbogbo àwọn nǹkan téèyàn bá ń ṣe òní ṣe kò ní bọ́ sí àwọn onímọ̀ nípa nípa ẹ̀yà ara wọn a máa jẹ́ kó yé wa pé gbogbo àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ lára wọn ibi transformer náà lè ti máa wá tí kìnnìkan bá ṣẹlẹ̀ nínú brain báyà wáyà kan lóra tọ́ọ̀ṣì báyìí ó lè má rí nàmá inú àwọn nǹkan tó lọ́wọ́ connect brain rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wa tá à ń gbé tá a fi ń rìn náà yìí tá a fi ń rìn yìí gbogbo ẹ̀ ó lọ lè mọ́ wa ni ọlọ́run o olókọ̀ nẹ́ẹ̀tì ẹ̀ so káwá wò ó àwọn ìbò wá ń ṣe gbogbo àwọn nǹkan táwọn ìbò ṣe á máa wá ṣe kí ni á máa wá gbé ìbò tóbi àwọn ìbò ti lọ láyé wọ́n tún ṣe kí ní kan wá ní sí báyìí nígbà tí zola ṣe ẹ̀dẹ́ wọ́n tún ṣe kí ní kan wá ní sí báyìí tẹ́bá ti gbé sóòrùn báyìí yóò sì máa mọ́lẹ̀ ọlọ́wọ́n bá lè kẹ́ láti ṣe tó jù bẹ́ẹ̀ èyí ti tá àgbóṣùbà fún Allah subhanahu wa ta'ala èyí ti tá àtòrí ẹ̀ ká mọ̀ pé òun lórí gbogbo nǹkan kágbẹ́tọ̀ rẹ̀ fún kámágbẹ́tọ̀ rẹ̀ fẹ́lòmíì ọlọ́run bá àlekíọ́lá tún wáá jóyè wá nu àyà míì káfí ma ìtọ́lọ́run bá àlekíọ́lá fi búra fún wa ẹ̀ ọlọ́run bá àlekíọ́lá fi léèlù ó fi búra fún wa ọ̀sán òru ó wáá fi àṣùbà tó jẹ́ pé òun náà nìbẹ̀rẹ̀ ọ̀sán ọlọ́run bá àlekíọ́lá fi búra fún wa ìmálẹ̀ àtòkùnkùn ó fi wọn búra fún wa tó wá jẹ́ pé gbogbo ẹ̀ bó ṣe wà ó gbogbo ẹ̀ ni ó ní ìfàní tọ́lọ́run bá àlekíọ́lá fi ṣe àlè sọ pé ọ̀kan lárídìí àníìdì kan àní gbádùn ayé wa. ẹ̀rí ọlọ́ọ̀bà àríkẹ́lá ń sọ fún àbòmí nínú súrátù ọlọ́ọ̀bà àríkẹ́lá ní ọlọ́ọ̀bà àríkẹ́lá ṣe òru fún yín ní aṣọ ẹ̀ tó jẹ́ pé inú òru náà fara sí tó ń ṣe tó ń kálukú rahatan li ọlọ́ọ̀bà àríkẹ́lá ṣe òru ní ìsinmi a tí o bá sóòrù ńkọ́ láàmú sí wàhálà káàkiri náà ni ọlọ́ọ̀bá alékiọlá níwájú alẹ́nà àárọ̀ máa àṣà ọlọ́ọ̀bá alékiọlá wá sí ọ̀sán ó ṣe fún yín ní máa àṣà ibi tẹ́ ti máa wá ìjẹmu níta jẹ níta mu ọ̀sán náà láàmú bí wá káàkiri àtidájí ẹlòmíì ti ara mi ọlọ́wọ́n bá àdékẹ́ ọlá náà ni ìpè òun ló ṣe ọ̀sán fún wa ní fi ṣe kíni níta fi wá ìjẹ́ ẹ̀mú káàkiri àmọ́ tó jẹ́ pé wọ́bìà ẹ̀ wọ̀bìà ayé kákọ́rọ̀ nígbà tó wá ṣe kíni nígbà tó wá ga lọ́kàn ọmọ ènìyàn ọmọ ènìyàn kúkú wá sọ àtọ̀sán àdòru ẹ̀ ọmọ ènìyàn wá sọ ọ́ di màá àṣà ọ wá sọ di ntí tẹ bá débò mí ní ti báyìí twenty four seven wọ́n kọ síbẹ̀ ní twenty four seven ìtumọ̀ rẹ̀ náà ni pé gbogbo twenty four hours a nílò òjọ́ òun làwọn fi ń tajà o gbogbo seven days sáà ní láàrin ọ̀sẹ̀ òun làwọn fi ń tajà o bẹ́ẹ̀ débi lágo kún òru ẹ̀ rajà bẹ́ẹ̀ débi lágo mẹ́rin òru ẹ̀ rajà ìtumọ̀ rẹ̀ lélẹ́yìn kò sí nǹkan tó fà tó tayọ pé kíni tó tayọ pé ọlọ́run ọba àlekíọlá ó dá ọmọ nìyàn ọlọ́ọ̀bá alékẹ́ ọládá ọmọ nìyàn ní wọ̀bíà khuliqal insanu halu'a idha massahu alkhayru manu'a ẹ̀yìn tó rí bá ti ṣẹlẹ̀ sọ́mọ nìyàn báyìí manu'a ẹ̀ẹ́sì rí yóò ti máa dígà eh, gá orí wọn kò ní fẹ́ kó rí wọn jáde sọ́dọ̀ ẹlòmíì kò ní fẹ́ kó rí wọn kú lọ́dọ̀ wọn lára wọ̀bíà yìí òun náà ló sọ ọmọ nìyàn di pé ká máa ṣe kíni ká máa fi twenty four seven ká máa fi wá ìjẹun káàkiri ọlọ́ọ̀bà àríkẹ́ ọláfẹ́ ká sí mi ó náà ló fi sí òru fún wa ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá sọ fún wa nú súra mi inú súratul Qasas ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá ní wa min rahmatihi nínú àánú tọ́lọ̀ọ̀bà àríkẹ́ ọlá ṣe fún yín ja'ala lakumul layla wan nahara litaskunu fihi ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá ní inú àánú inú kẹtọ́lọ̀ọ̀bà àríkẹ́ ọlá ṣe fún yín òun náà ni pé ọlọ́run bá àlékè ọlá dá ọ̀sán ó dá òru àtọ̀sán fún yín lìtẹ́sùkùnù fi kẹ́ẹ̀bà lè máa gbénú ẹ̀ wàlídábídágú min fadli kẹ́ẹ̀sì lè bá máa ṣe kíni kẹ́ẹ̀bà lè máa wá káàkiri nínú àwọn látọ̀rọ̀ ọba àlékè ọlá ti fún yín nínú àwọn ọlá rẹ̀ kẹ́ẹ̀bà lè máa wá káàkiri ẹ̀rí pé nínú ayé ayé nìsín àtòrú àtọ̀sán ọlọ́run nínú òru ibẹ̀lẹ́ máa sùn sí inú òru lẹ́ẹ̀tì máa farapamọ́ sí ibẹ̀lẹ́ máa gbé ibẹ̀lẹ́ ti máa lò tẹ̀mí yín wàlídàbùtàbù min fadli inú ọ̀sán òun náà lẹ́ẹ̀tì máa wá inú àwọn ọlá tashkurun ọlọ́run ọba àlekíọ́lá ní tí mo torí ẹ̀ ṣe ìwélé tashkurun kẹ́ẹ̀bá máa dúpẹ́ fọlọ́run ọba àlekíọ́lá ni o sáwa dúpẹ́ ọlọ́run bá lékọ́ láti àwọn nǹkan fún wa láti sábà máa dúpẹ́ fún táàbá tó wá ń dúpẹ́ fún kò tí wà tán síbẹ̀ ọlọ́run bá lékọ́ láti la in shakartum la azidannakum ó ti ṣe fún ọ ẹn ọlọ́run bá lékọ́ láti tó bá tó wá ń dúpẹ́ lórí tí mo ṣe o la azidannakum ní tí wàá máa fún yín sí i ọlọ́ọ̀bá àríkẹ́lá ni ọba tó jẹ́ pé béèyàn bá ti ń dúpẹ́ yóò sì mọ́ sàrékùnlẹ̀ fún yàn lẹ́yìn bá ti dáadáa kan fọ́ nídìí ẹ̀ tó tó wá dúpẹ́ fún nígbà tó wá dúpẹ́ tó tó wá dúró tó wá lọ pé tọ̀ tó ń retí ni àà gbà ó la fún ọ ní kàtá. ọlọ́ọ̀bá àlejò ọlá ni ọba tí ó máa bínú nígbà téèyàn bá kọ̀ láì béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ẹ̀ máa béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ọlọ́ọ̀bá àlejò ló sì máa bínú. wàbùnáyù ádámà hìnà yóò alú yẹ gidọ̀bù àwọn ma nábi ádámà nígbàtíyàn bá bí ohun nínú ma bí nígbàtíyàn bá ti ń bèèrè nǹkan lọ́wọ́ yẹn púpọ̀ nísìnyí lónìí ẹ fún mi lọ́la ẹ fún mi nígbà tó bá yá nísìnyí yóò ma yíjú padà sí ọ díẹ̀díẹ̀ nígbà tó bá yá nísìnyí yóò ma ọlọ́run bá lè kí ọlọ́run ní sọ bẹ́ẹ̀ fún wa ẹgbẹ́ sí wọn nìkan ni fọ́dà kó tún máa pé gbogbo gba òun ẹ̀ kó má dákẹ́ lọ́sàn-án lóru kó pé òun òun náà ni ó máa dùn mọ́ ọlọ́run bá lè kí ọlá nú. ọlọ́run bá lè kí ọlá ní kẹ́ ẹ bá lè máa dúpẹ́ lórí oore tọ́lọ́run bá lè kí ọlá ṣe fún yín òun náà lòun fi ṣe ọ̀sán fún yín lòun fi ṣòru fún yín. ìbúra tọ́lọ́run bá lè kí ọlá tó bú fún wa pẹ̀lú àwọn àkàmẹ́rin yìí al-khunnas al-jawari al al-layl idha as'ad as-subh idha tanaffas àwọn nǹkan mẹ́rin tọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá fi búra yìí ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá tún ní ìdí pàtàkì tó fi mọ́ búra fún wa ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá ní innahu la qawlu rasulin karim alukurani tẹ̀ríhun innahu la qawlu rasulin dájúdájú alukurani tẹ̀ríhun ọ̀rọ̀ òjíṣẹ́ kan ni o òjíṣẹ́ tá à ń sọ fún yín yìí karim òjíṣẹ́ alápọ̀nlé ni alápọ̀nlé yàn nínú àwọn òjíṣẹ́ tá lòjíṣẹ́ tọ́lọ̀ wọn bá àdékẹ́ ọlá ń sọ fún wa òun náà ni àròsúlù lìmọ́làkì òun náà ni òjíṣẹ́ inú àwọn màláíkà òun náà ni jìbìrìlù alayhi salam nítorí pé níbòmíì ọlọ́wọ́n bá àdékẹ́ ọlá a máa tọ́ka sí ànábì sallallahu alayhi wa sallam ipe òjíṣẹ́ ànábì sallallahu alayhi wa sallam náà méjì òun náà làwọn òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala a ní ar-rasul al-malaki a sì ní ar-rasul al-bashari òjíṣẹ́ ń bẹnu àwọn màláíkà a sì láwọn òjíṣẹ́ tó jẹ́ pé àwọn jẹ́ àwọn òjíṣẹ́ nínú àwọn abara nínú àwọn ẹ̀dá ọlọ́wọ̀n ọba àdíkíọlá òjíṣẹ́ ni wọ́n ọlọ́wọ́ bá lẹ́kẹ́ lọ́wọ́ ní alukur'ani yóò innahu la qawlu rasulin karim ọ̀rọ̀ òjíṣẹ́ ni o òjíṣẹ́ tó jẹ́ pé alápọ̀nlé ni àwọn onímọ̀ nípa tafsir wọ́n ṣe ìyànà náà àwọn nǹkan kan tí máa ń fẹ́ dàbí ìrújú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa alukur'ani pàápàá jùlọ àwọn tó jẹ́ pé wọ́n a máa sọ pé alukur'ani laysa kalam Allah àwọn tí máa sọ ipé alkùránì tẹ́ríun tí wọ́n máa sọ pé kìí ṣe ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ọlá ṣe àwọn onímọ̀ nípa tafsir wọ́n sàlàyé àyà ìfún wa alkùránì ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni àmá talọ́lọ́ọ̀bá alẹ́kẹ́ sáwọn òjíṣẹ́ ọ̀nà ní ọ̀nà ló fi ránṣẹ́ ànábì sallallahu alayhi ọlọ́ọ̀bá àlékí wá sí àfitì rẹ̀ sí ta ni sọ́dọ̀ ẹni tá fi a máa ṣe àfitì iṣẹ́ tá a bá fi rán ya sọ́dọ̀ ẹni tó bá ṣe sọ́dọ̀ ẹni tó wá jẹ́ ó sì lè má jẹ́ òun gẹ́gẹ́ ló òun ló ní iṣẹ́ walillahi al-masalul a'la àwọn àpèjúwe mí náà máa bẹ tí máa ń ṣẹlẹ̀ láwùjọ wa ẹ rí i pé ìjọba gbogbo ìjọba bí táà bá wà bí táà bá ti ń ṣe ìjọba lé wa lórí a máa rí ìjọba ńláńlá a wà rí ìjọba kékeré lábẹ́ rẹ̀ a tún wá rí ìjọba tí ó tún kéré lábẹ́ rẹ̀ a tún wá rí ìjọba tí ó tún ṣe kíni fi wá súnmọ́ àwọn ènìyàn tí wọ́n sì jọba lé lórí wọ́n náà láti máa rí amari federal government a state government a local government gbogbo àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ tí máa ń wá lóore gbogbo àwọn àlámọ̀ yìí pé gbogbo ẹ̀ á sọ pé mo ní tí ń wá ń wá ni máa òun ló ṣe náà ìfún transformer ìfún wa ẹ̀ka náà bí ra wa léèrè ṣé kánsẹ̀lẹ̀ ló fowó àpò ara rẹ̀ ṣe ni ṣé kánsẹ̀lẹ̀ ló dára sí ara rẹ̀ jẹ́ ni nítorí pé kí ni kánsẹ̀lọ̀ yìí ó jíṣẹ́ àwọn kan ni àwọn gbàtàbà máa wá sọ àwà ní à inú àwọn pírójẹ́tì kánsẹ̀lọ̀ ni inú àwọn pírójẹ́tì chairman ni a rẹ̀ sọ́dọ̀ rẹ̀ nítorí pé kí ni nítorí pé nǹkan yẹn wá láti kíni láti pàtẹ rẹ̀ ìwá sí tọ́tì ọlọ́ọ̀bá àlejọ́lá ma wá sí àfitì alukur'an yóò ṣe àfitì rẹ̀ sára sọ́dọ̀ Jibril nítorí pé láti pàtẹ Jibril lónà ló ti lọ́dọ̀ anábì sallallahu alaihi ọlọ́ọ̀bá àlejọ́lá tún látara pé kíni látara pé alukur'ani àtọwọ́ ànábì sallallahu alaihi wasallam òun náà ló ti dọ́dọ̀ wa nígbà táwọn kèfèrí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa wọ́n ń sọ eríṣiríṣi nípa ànábì sallallahu alaihi wasallam ẹ̀ ọlọ́wọ́ bá lè kí ọlájẹ́ kó yé wọn nínú áyà míì ọlọ́wọ́ bá lè kí ọlá sọ pé wa ma huwa bi qawli shaytanir rajim alukur'ani yìí alukur'ani yìí sọ̀rọ̀ kíni kìí sọ̀rọ̀ ṣètọ́ni nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sọ pé kíni tábẹ̀ sọ pé ṣètọ́ni ló ṣe kíni onígbẹnu rẹ̀ sọ̀rọ̀ ọlọ́run ọba àdékẹ́ ọlá wá yí kọ́ wá gbọ́n nǹkan yìí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọlọ́run ọba àdékẹ́ ọlá dànù yìí ọ̀rọ̀ sallallahu alaihi nígbàtí àwọn kèfèrí nígbàtí wọ́n ń ṣe kíni nígbàtí wọ́n ń sọ eréṣiríṣi ipe àbólọ̀rọ̀ ìtìjẹ́ nínú suratul Haqa ọlọ́run bá rí kí ọlá sọ pé innahu la qawlu rasulin karim àwọn onímọ̀ nípa tafsir ẹ̀rí kó jọra pẹ̀lú èyí tó wà nínú suratu Takwir níbi àwọn náà ọlọ́run bá rí kí ọlá sọ pé innahu la qawlu rasulin karim àmọ́ èyí tó wà nínú suratu Takwir yìí tí ọlọ́run bá rí fún wa bẹ́ẹ̀ òun náà ni arọ̀súl alimalaki jìbìrìlù ànábì lọ́lọ́wọ́ bá àdékẹ́ láti wé fún wa bẹ́ẹ̀ ipe ọ̀rọ̀ jìbìrìlù ni tá a bá lọ lè wọnú suratul Haqa ọlọ́wọ́ bá àdékẹ́ láti sọ fún wa bẹ́ẹ̀ pé fala uqsimu bima tubsirun wa ma la tubsirun ọlọ́wọ́ bá àdékẹ́ láti mú búra bima tubsirun pẹ̀lú gbogbo tẹ̀ fojú yín rí wa ma la tubsirun ìbúra eléyìí tóbi ju ìbúra tọ́lọ̀ ọba àdékíọ́lá búra lọ nígbà tó fẹ́ sọ̀rọ̀ nípa jìbìrìl ìfi àlùkùránì yóò ọ̀rọ̀ jìbìrìl ọ̀rọ̀ tí jìbìrìl mú wá ni. àmọ́ gbà tó fẹ́ sọ fi yẹn rẹ̀ pé ọ̀rọ̀ àlùkùránì yóò ọ̀rọ̀ tá nàbí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tá nàbí mú wá ni pé kéè sọ̀rọ̀ èṣù ọ̀rọ̀ ọlọ́ọ̀ba àdékíọ́lá tó wá látẹnu ànábì sallallahu alaihi wasallam ni tó ipá nàbí ló gbà wá ọlọ́ọ̀ba àdékíọ́lá wá ní nítorí pé méjì náà ni gbogbo nǹkan tí ń bẹ láyé gbogbo nǹkan pátápátá méjì náà ni ẹ̀ta àárí ẹ́ àti nǹkan tá àtẹ́kẹ́ni àti nǹkan tá àárí ọlọ́run bá àlejò aláwọ̀ fi gbogbo ẹ̀ búra láti lè bá a fi nílẹ̀ pé alukur'ani qawlu rasulin karim ọ̀rọ̀ òjíṣẹ́ alápọ̀nlé ni ọlọ́run bá àlejò aláwọ̀ ni wa ma huwa bi qawli sha'ir qalilan ma tu'minun ọlọ́run bá àlejò aláwọ̀ ni alukur'ani yóò kèé sọ̀rọ̀ akọrin o ẹ̀rí síyáàkù àyà yẹn ní tó wá lẹ́yìn àyà yìí òun anabi wasallam lọ́wọ́ balẹ̀ kíọ́lá ń tọ́ka sí bí nítorí pé àwọn ààrí gbọ́rí ipa àwọn wá Jibril wá pè sha'ir anabi náà wọ́n pè lákọrin ọlọ́wọ́ balẹ̀ kíọ́lá sì sáádánù fún anabi wasallam ọlọ́wọ́ balẹ̀ àkọ́ lórin ibo ló ti kò tí ẹ fíìtì ànábì sallallahu alaihi wasallam kò fíìtì òjíjẹ́ ọlọ́run káwá pé òjíjẹ́ ni ọlọ́run bá dékè ọlá ó ta orin dànù kó jíjẹ́ àwọn àwọn tẹ́lẹ̀ tí wọ́n máa fọ́lọ́ àwọn akọrin àwọn followers wọn àwọn náà làwọn tó bá ti kíni alghawun àwọn tó bá ti sọnù àwọn náà máa fọ́lọ́ akọrin ẹ̀yìn náà wọ àwọn fans àwọn fans àwọn akọrin àwọn fans pàṣọ àwọn fans òṣùpá àwọn fans gínáwókọ eh, rẹ̀ àwọn fans Naira Marley ọ̀tá àlùkò ló ní fans tiwa wọ́n sì máa yẹ káàkiri wọ́n máa wẹ̀wù amúgbó wọ́n máa serun amúgbó ẹ́n wọ́n máa ní fáǹsì lágbájá làwọn àwọn táwọn jẹ́ fáǹsì ànábì sallallahu alaihi wasallam táwọn náà wá ń ṣe bí ànábì wọ́n wà mọ̀ bú àwà àwọn fáǹsì náírà málì yóò fi gbogbo bí náírà málì ṣe múra ní ó wọ́n lè omi nítorí náírà málì mugbó torí pé ìmọ̀ mugbó ni omi ò torí akọrin kan yóò gbé gbogbo sókòtò síbẹ̀ bẹ́ẹ̀ dí pé akọrin onímọ̀ ń segin ni onímọ̀ ń gbé sókòtò síbẹ̀ bẹ́ẹ̀ dí kọ́lá wọn ń ṣe ohun akọrin kọ́lá ẹlòmí ò so kọ ọmọ rẹ̀ ló kọ olórin nítorí pé ó fẹ́ràn rẹ̀ ìbájẹ́ bá ànábì ló fẹ́ràn tó báyìí bóun ni ò bá ṣe rí àmọ́ tí alùsùnà wal jama'a táwọn bá wá ní àwa yìí ó pàǹtí ànábì ni wá sallallahu alaihi wa alihi wa sallam wọ́n fẹ́ dárun gbàtí bá bí ànábì wọ́n fẹ́ fi ṣòkòtò lẹ̀ bí ànábì wọ́n fẹ́ máa kírun mi bí ànábì wọ́n fẹ́ máa gbàwẹ̀ mi bí ànábì mo fẹ́ máa ṣe pé ogun ògbésí ayé mi mo fẹ́ máa ṣe bí ànábì sallallahu alaihi wasallam ìwọṣọ mi mo fẹ́ máa wọ̀ bí ànábì sallallahu alaihi wasallam ìgbà wọn lọ́wọ́ á di kíni ìgbà wọn lọ́wọ́ á di aláṣejù. ìgbà wọn mọ̀ wá sọ mọ́ pé ẹ̀sìn olè tó bá wọn kankan ta yìí ti pọ̀ ju wọn ò sì ní sọ báwọn ti ń ṣe báǹkì àwọn akọni pé ayé yìí ò le tó báwọn sẹ̀pá yìí làwọn wákàkiri wọn wá ní wọ́ọ̀nù ọ̀fẹ́ ayé yìí ò le tó báwọn kílẹ̀ wá ní wákàkiri amẹni tí bá dúró lé ẹ̀sìn ọlọ́ọ̀bá àlekíọ́lá òun náà ni wọ́n máa fi ẹnu pé àà le tó ọlọ́ọ̀bá wá búra ó pè ní rasulun karim alukur'ani yóò ọ̀rọ̀ tá sallallahu alayhi wa sallam wa ni kìí sọ̀rọ̀ akọrin Awọn sọ ni wọ́n ti kíni kìí sọ àwọn ni wọ́n gba ọ̀rọ̀ yìí wá látẹnu shaitan ọ̀rọ̀ ọlọ́wọ́ bá fi sallallahu ni ọlọ́wọ́ ọba àlejò ọlá ọwọ́ sọ ipe jìbìrìlù tá à ń ròyìn rẹ̀ fún yìí ipe ọ̀rọ̀ tí jìbìrìlù mú wá ní ọlọ́ọ̀bá àlekẹ́lá ní innahu laqawlu rasulin karim ọlọ́ọ̀bá àlekẹ́lá wá ní dhi quwwa dhi quwwatin inda dhil arshi makin ọlọ́ọ̀bá àlekẹ́lá ròyìn jìbìrìlù fún wa ipe dhi quwwa ibi tá a ti mọ̀ nìyẹn síyá pé ẹni ó ti já mọ̀ rasulun karim nítorí pé ọlọ́ọ̀bá àlekẹ́ ọlá sọ fún ànẹ́bí sallallahu alaihi wa pé zíkù wà alágbára ni ìndàdìlẹ̀ àríṣí makin lọ́dọ̀ ọba tó là lára sí Allah subhanahu wa ta'ala ọba tó ní al'arṣi Rabbul arṣi al'azim ọba tó ní alára sí tó tóbi ọlọ́ọ̀bá àlekẹ́ ọlá jẹ́ kó yíwa pé Jibril lọ́dọ̀ rẹ̀ ẹni tó lọ́dọ̀ ni lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá adékọ́lá ó búra fún wa bẹ́ẹ̀ ìpè alukur'ani ọ̀rọ̀ tí Jibrilu mú wá fún wa ni ọlọ́wọ́ bá adékọ́lá tó wá jẹ́ kó yé wa ó ní muta'in samma amin muta'in samma àṣẹtọ́lọ̀ bá fi hàn sáwọn ará sánmà ẹ́ tó bá fi jíṣẹ́ fún wa mọ̀tọ́ wọ́n máa tẹ̀lé wọn ní sáláì tẹ̀lé àṣẹtọ́lọ̀ ọba àlékiọlá tó fi hàn àṣẹtọ́lọ̀ ọba àlékiọlá iṣẹ́tọ́lọ̀ ọba àlékiọlá bá fi hàn bákan náà sí àwọn òjíṣẹ́ lórílẹ̀ mọ̀tọ́ wọ́n máa tẹ̀lé àṣẹ rẹ̀ ọlọ́ọ̀bá àlékiọlá rán Jibril tó bá rán Jibril sáà nàbí sallallahu ike ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní kó ṣe nǹkan báyìí ní tọ́lọ́ọ̀bá àríkẹ́ọlá pa ànábì sallallahu alaihi wasallam láti ẹ ike kó ṣe tó rájì bèèrè sí onára mọ̀tọ́ in sama amin sama ìtumọ̀ rẹ̀ náà ni pé hunag lọ́hùn yẹn yàní ní sama ara àwọn tí ó bóyé wa ni pé yìí ẹ́ lọ́lọ́ọ̀bá tọ́ka sí anábì ò sí ń sánmà kò sí jọ wà pẹ̀lú àwọn ará sánmà dépò pé àwọn ará sánmà ó ma wá tẹ̀lé àti anábì sallallahu alaihi wasallam aláwọ̀bá àríkẹ́ ọláwá tún sọ fún wa síwájú ipé wà máa sahibukum bi majnun sahibukum èyàn yí inú àwọn balagatul Qur'an ẹni tó jẹ́ pé ọmọ yín náà ni ẹ̀yin náà bí ẹ̀yin náà lẹ tọ́ ẹ̀yin náà lẹ wò dàgbà ńgbà tó wá dé tó wá gbé isi ọlọ́wọ́ bàálí kí ọlá dé ẹ bẹ̀rẹ̀ sí gíní ẹ bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi sí sí la ẹ sí pé ń wéré ọlọ́wọ́ bàálí kí ọlá wá dá padà fún wa ọmọ akọ ibùkún àlè rẹ̀ tẹ̀ wá láti bò mí ọmọ yín ni ẹ̀yin náà bí àdọ́yìn náà ló ti ṣe kékeré wàmá sọ ibùkún bí màjínún ẹ̀yin náà mọ̀ láti kékeré kò ní mental problem rí náà eré rẹ̀ òfìgbà kan dàrú rí táwọn aṣọ pé bẹ́yẹ ni tí wọ́n wòkù ni ó ti wá di ní ìsìngbà tó wá múṣẹ́ dé ẹ wá ní wèrè ni ọlọ́run bá alékẹ́lá ni wà máa sọ ahibukum bí majinun anábì ní ọlọ́run bá alékẹ́lá ní kò yá wèrè o àwọn ará maka síwájú kó tó di pé ìsìláàmù dé anábì sallallahu alaihi wasallam anábì ò lálẹ́ wù

anabi ni clean record record anabi clean kò sí kò sí dúdú kan táwa ní kan ní pé ọjà wa kán bíi sí yá ó dà nígbà tó wà ń báyìí ó dà kó anabi sallallahu alaihi wasallam láti kékeré ọlọ́wọ́ bá lè jọlá ó protect anabi sallallahu alaihi wasallam kọ́dà gbogbo àwọn wọn àwọn tẹ́yìn ọmọ ń bá kékeré tí wọ́n alọ́mọ kékeré ní ṣe ọlọ́wọ́ bá àlejò olóòtú kọ́mọ kékeré ó sàn nábì débi nǹkan tí ò dá. débi pé àwọn ará mọ́kà bánàbí ṣe kéré sí wọn lọ́jọ́ erí wọ́n wá mú ànábì sallallahu alaihi wasallam ní al-amin aláfọ̀kàntán tó jẹ́ pé wọ́n á máa wọ́n á máa gbé nǹkan sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n á máa lo làákàyà ànábì táwọn ìbá múlá ká ìwà fún pé ah, ẹja ṣe báyìí wọn ó sì ṣe síwájú kí islam tó dé anabi àmọ́ bá wọn dára jẹ gbogbo àwọn yẹn máa ṣe kí ni gbogbo àwọn yẹn máa kó nǹkan wá kí anabi ah, lẹjọ bàbá wa ẹkú sọ́dọ̀ rẹ̀ alamin ni ẹ asọ́adíkù ni olódodo ni gbogbo ẹgbẹ́ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam amadiru akọjú yìí ní aláwùjọ wa ṣe pé ẹlòmíràn máa sọ pé àrùsùn ah, náà mo fẹ́ kó bá ṣiṣẹ́ yìí ọba sẹ́kù chéjì yóò dá chéjì padà fún mi kò ní sàbòsí fún mi lára àwọn nǹkan tí anabi sallallahu alayhi wa sallam tánàbí fi gbajúmọ̀ ni ó débi pé nígbà táwọn ìdílé oríṣiríṣi nígbà tí wọ́n ń jà tí wọ́n ń ṣe fàǹfà lórí pé nígbà tí wọ́n tún káàbà máa ike hajarul aswad tí a ní ó gbé wọ́n fẹ́ ní rẹ́kọ́dù orí yìí ń pé á ìdílé báyìí ló gbé e síbẹ̀ wọ́n kálukú wá ń dù yàní tí ó mọ̀ wá nù tàbí á ah, kọ́dà nígbà tí wọ́n tún ká bà ìdílé báyìí àwọn ni wọ́n gbé òkúta yẹ àwọn ni wọ́n gbé sáyé padà àwọn àti àwọn kan wá wọ́n wá ní ah, ní tó ni pé ẹni tó bá kọ́ wọlé òun náà láti kíni òun náà láti gbé ìdájọ́ òní lọ anábì sallallahu alaihi wasallam bá wọlé ẹgbà tá anábì sallallahu alaihi wasallam wọlé inú gbogbo wọn dùn yá ẹni tó wọlé ayọ́nu sí kò sẹ́ni tó níkùn sínú yá ibi ògbà látàrí òye tọ́lọ̀ ọba àdégbé láti fi yá anábì láti kéke anábì náà tó wá rí ká ah, gbogbo iná lẹ̀ ń jà sí lóòótọ́ anábì wa bọ́ anábì ó wá ní gbogbo representative ìdílé kọ̀ọ̀kan kó máa bọ̀ wá anábì ní kí wọ́n fa létí etí wọ́n á mú aṣọ wọn létí etí wọ́n fi wá gbé wọ́n á gbé dé ẹ̀gbẹ́ ibi tí wọ́n gbé alhajar al-aswad sí anábì wá gbé biyadayhi ash-sharifatayn anábì tí wá gbé òkúta ń kó nínú aṣọ òun pẹ̀lú ọwọ́ rẹ̀ méjèèjì ọwọ́ alápọ̀lẹ́ anábì wá fi gbé sáyé rẹ̀ kí ni anábì ṣe òun anábì kárí gbogbo àlọ́ǹgì ara àwọn ẹ̀kọ́ tá anábì kọ́ wa nù ọlọ́run bá alikẹ́ lọ́sọ́bà nàbí sallallahu alaihi wasallam pé wa shawirhum fil amr ẹni tó bá jẹ́ aṣíwájú èèyàn máa jẹ́ kí àwọn èrò ẹ̀yìn kí wọ́n máa ní ọkàn pé a ọkà wọn kún tó máa ń pè ní sense of belonging kò kàn wọ́n máa ti sọ́jà eléyìí ti eléyìí ti bá ọlọ́run máa pé kó fún síbẹ̀síbẹ̀ ọlọ́ọ̀bà àlekẹ́ látọ̀ àlọ́bà ànábì pé washawirhum fil amr máa tún bá wọn ṣe mùṣáwárọ̀ máa kọ̀ǹtọ́ọ̀tì wọn nígbà tẹ́ bá fẹ́ ṣe nǹkan ẹjọ́ jòkó bá fẹ́ ṣe nǹkan báyìí o tẹ́bí kanú àwọn ogun táwọn ànábì sallallahu alaihi wasallam já ẹ́ látara pé ànábì sallallahu alaihi wasallam ànábì máa kọ̀ǹtọ́ọ̀tì wọn gazuwatul khandak tẹ́bí látara rẹ̀ ibi kan náà àwọn sàábẹ́ ànábì ló dé ànábì wa alaihi wasallam pé ah, ibi tó ní adó sí ṣé wà yìí ni àbí wọ́n ní adó síbẹ̀ ànábì ní kí ṣe wà yìí látara pé arákùnrin inú àwọn sàábẹ́ ànábì ó nímọ̀ nípa ogun strategist ni ó mọ àwọn ọwọ́ ah, ni ẹ̀mọ́jà adó bí ẹja agbẹ́kòtò agbẹ́kòtò ni tàbá wá gbẹ́kòtò nígbà tó bá di pé ẹ̀rí pé bí ìsúnmọ́ náà bí tó mi wà nígbà tó bá wá ń wá omi ẹ̀ bí wọ́n ti máa ṣe kíni bí wọ́n ti máa já sí lọ́wọ́ nù so anábì sallallahu alaihi wasallam ibi tí mo fẹ́ ibi tí ń lọ bẹ́ẹ̀ òun náà ni pé anábì yìí láti kékeré tó fi wá di ọmọ ogójì ọdún anábì ò ní kò lábà wọn lọ́dọ̀ wọn o nígbà tó wá di pé anábì sallallahu alaihi wasallam nígbà tí ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá wá rán anábì dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ ìgbà náà wàhálà ti wá bẹ̀rẹ̀ ẹni tá a ti ń pè ní yàn dáadáa tẹ́lẹ̀ nígbàtá nàbí nígbàtí jìbìrì ló kọ́kọ́ yọ tá nàbí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bó ti wà nínú súra táǹkà yìí. ọlọ́ọ̀bà àdìkẹ́ọ́lá ìtòfà tọ́lọ̀ọ̀bà àdìkẹ́ọ́lá sọ pé ọmọ sọ́hìn ibùkún bíi majinun àti ìtòfà tí wọ́n fi pe ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fi pe ànábì ní wèrè kò tayọ pé nígbà tọ́lọ̀ọ̀bà àdìkẹ́ọ́lá ọlọ́wọ́ bá lékẹ́ ọlá sọ pé wàlàkọ́dùrọ̀ áhùbìlì ufukil mubin anábìrí ni anábìrí jibiril aleyhisselam anábìrí ní sama anábìrí ní ahùhù sama báyìí tó kílẹ̀ àtà anábì sallallahu alaihi wasallam tí èsẹ̀ pé kankan bò anábì sallallahu alaihi wasallam ẹ̀ẹ̀mejì péré onáà ànábì sallallahu alaihi wasallam onáà ànábì rí Jibril pẹ̀lú ní déédéé bọ́lọ̀bà alẹ́kẹ́lá ti dá ẹ̀ẹ̀mejì péré lànábì sallallahu alaihi wasallam rí àkọ́kọ́tà ànábì sallallahu alaihi wasallam ó rí Jibril ní ẹ̀dá bọ́lọ̀bà alẹ́kẹ́lá ti dá Jibril onáà ní ní gáàrù Hira nígbàtí ànábì sallallahu alaihi wasallam nígbàtí ó kù sáátà kánábì anábì ní àwọn àgbà kan tí ma fi lọ gáàrù Hira táwọn ìyá wa bàbá wa máa pè ní gògóra òkè gògóra gáàrù Hira anábì àwọn máa lọ bí kòtò yìí anábì ó wà lọ bẹ̀ anábì ó máa lọ lè jọ́sìn fún Allah subhanahu wa ta'ala anábì ó múra lọ ní tí ó jẹ tí ó mú yóò lọ nígbà tó bá rí pé anábì wá débẹ̀ tánábì ṣe tí ó ti tán nǹkan bá tún tán anábì ó tún padà wálé bánábì ṣe máa ṣe é nù nígbà tó súnmọ́ ọlọ́run bá àlejò ọlá fi kánàbí o máa dáwà alàkàlà seclusion kéèyàn ó dáwà kéèyàn máa sí pé máa wà pẹ̀lú ìyàn kankan ọlọ́run bá àlejò ọlá wá fi sọ́kà ànábì sallallahu alaihi wasallam iná ànábì máa lọ gáàrù Hira ànábì wá ń bẹ̀ ń bẹ̀ ìjọ kan tánàbí ìjọsìn bí dé máa jọ́sìn fún ọlọ́run bá àlejò ọlá tí ń ronú nípa Allah subhanahu wa ta'ala bó ṣe di pé Jibrilu yọ sáà ànábì sallallahu alaihi wasallam Jibril wá yọ sí ànábì sallallahu alayhi ní ẹ̀dá ọba àlejọ́lá dáa tó jẹ́ pé Jibril bo ó bo gbogbo àlàfo tí ń bẹ láàrin sánmà sílẹ̀ ẹlẹ́ ó ni ibi tó tóbi dé ó bo mọ́lẹ̀ Jibril wá yọ sí ànábì wa sọ fún ànábì sallallahu alayhi ikra ànábì nígbà tó yọ anábì ní ó wá gbá àwọn múgbà tó sọ pé ìkọ́ anábì ní ma anábì kọ́rí anábì wá ní ó wá gbá àwọn mú wà gátfọ́nì anábì sallallahu alaihi wasallam ní ó wá dáwò mọ́lẹ̀ báyìí ó wá fún mara hatta balaga minni al-jahd tí tó fi wá ó ti wá òun ṣọ́gbù láti yọ ó sì wá sí kíni ó wá jùlẹ̀ padà ó tún wá sọ fún anábì pé ìkọ́ ani òkàsẹ́ anábì ní ma anabi kọ́ọ̀rì ní ma nkankan bẹ́ẹ̀ ni anábì ò máa kọ anábì ò máa kọ kò sì ka kà inú àwọn inú àwọn ẹ̀sà tọ́lọ̀ ọba àdékẹ́ ọlá sí fún anábì sallallahu alaihi wasallam òun náà ni pé kò máa kọ kò máa ka ẹ̀ ó sì jẹ́ kíni ó sì jẹ́ míízà fún anábì sallallahu alaihi wasallam. àìmọ́kọ àìmọ́kà ànábì sallallahu alaihi wasallam characteristic ló jẹ́ bá ànábì sallallahu alaihi wasallam inú àwọn attributes tá a mọ̀ bí ròyìn ànábì ni ibi á kò má kọ kò má kà abákan ròyìn ànábì sallallahu alaihi wasallam ó ní ummiyu allamahu al-bari wa addabahu ó ní ànábì sallallahu alaihi wasallam tẹ́rí ummiyu ẹni tí ó máa kọ tí ó máa kà ni òmí yìí ìsàlá ìmọ̀ká o nítúmọ̀ rẹ̀ o ẹni tí ó máa kọ tí ó máa kà ní alámahul báàrí wa àdàbà ọba adẹ́dà òun náà ló ṣe kí ni olókọ látọ̀dọ̀ rẹ̀ ọlọ́ọ̀bà àlejòlá ní tíṣà rẹ̀ wa àdàbà ọlọ́ọ̀bà àlejòlá ló kọ́ lẹ́kọ̀ọ́ wa alamal alamina lẹ́àìlìmá wà lẹ́àdàbà ẹni tàwa ni ó máa kọ́ òun táà ni ó máa kà òun òun náà ló wá kọ́ gbogbo ayé

ẹ̀ eh, tí wọ́n fẹ́ kẹ́ fíṣà alukur'ani tẹ́lẹ̀ wọ́n wá sí kíni wọ́n wá aráyè fiyè méjì sínú lọ́kàn àwọn èèyàn nípa alukur'ani bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ balẹ̀ jọlá fi dá wọn la kò kò má kọ́ kò sì má kà ọ̀dà anabi sallallahu alayhi wa sallam tí wọ́n bá kọ orúkọ anabi sallallahu alayhi wa sallam kalẹ̀ anabi ò má kà wọ́n má máa yọ o ibi a àjẹkẹ́mi náà fẹ́ mo rẹ́ níbi jọ ìwọ́n tó o bá ti má kọ́ tó bá ti má kà lásìkò yìí olódo ni anábì sallallahu alaihi wasallam nìkan ló jẹ́ kíni fún òun náà ló jẹ́ ẹ̀sà fún pé kò má kọ kò má nígbà sulhul agreement láàrin anábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n lánàbí òní wọ́n mọ́ká ẹjá agreement lódìbò láti ṣe ìgbà wọn fẹ́ agreement yìí nígbà wọn bẹ̀rẹ̀ sí Ali ibn Abi Talib radiyallahu anhu inu tó kọ síbẹ̀ ó kọ muhammadu rasulillah agreement láàrin anabi muhammadu rasulillah àwọn kùrẹ́ìsì ń gbà àwọn àwọn kèfèrí mọ́kà ń gbà wọn wọ́n wá sọ máa nabi sallallahu alaihi wasallam pé rasulillah yẹ àbí kò parẹ́ kò mẹ́ níta ń fà náà nù ohun tá ń jà lé lórí náà ó tún wá kọ kíni ó wá kọ rasulillah rọ̀súlù láì tó kọ́ sí yìí àwọn ògbà wọlé náà láàfi ń bọ́ fà anábì ah, ní tó bá rí bẹ́ẹ̀ anábì ní kí Ali ibn Abi Talib anábì ní kó pa rọ̀súlù rẹ̀ ah, Ali ní òun ní pa rọ̀súlù rẹ̀ pẹ̀lú wàrà wọn àwọn ah, gbà kó jíṣẹ́ ni ọ́ anábì fi hàn mí ibi tó wà sallallahu alayhi wa sallam fi hàn mí dédé ibi tó bá wà wọ́n wá fi ànábì sallallahu alaihi wasallam ànábì wa kọ́ wa rẹ̀ pa Rasulullah yẹ. láti pé kíni láti pé kí wàhálà ò bá sí nígbà wọn láàrin wọn àtàwọn kèfèrí. ọ̀rọ̀ yìí òun náà ló wà nínú nǹkan tí Abdullahi ibn Abbas radiyallahu anhuma tó lò nígbà tó lọ lè bá àwọn Khawarij àwọn tí wọ́n jáde láwọn sàábílé eh, rí wọ́n jáde lẹ́yìn Ali ibn Abi Talib tí wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn mùsùlùmí wọ́n lọ kóra wọn sí ààyè kan tí wọ́n pè ní Harura inú àwọn nǹkan tí wọ́n fi tẹ̀rí tí wọ́n fi sọ pé àwọn fi jáde lé Ali ibn Abi Talib òun náà ni pé Ali gbà láti ṣe kíni láti sọ̀kalẹ̀ kó níbi ìjẹ́ khalifatu amirul mu'minin láti tànázálà láti fi káwọn sí kíni láti fi parí ìjà nígbà tí ìjà ń tẹ̀lẹ̀ tí o bá ti jẹ́ amirul mu'minin tí o bá ti jẹ́ amirul mu'minin ọwọ́ amirul kafirin ajẹ́gbẹ́ amiru àwọn kẹfẹ́ ilé jẹ́nu inú àwọn pọ́ǹtì táwọn kàwárí ti dì múnú abdullahi ibn abbas ó wá àwọn pọ́ǹtì tẹ́ mú lọ́wọ́ ìmísìn

anabi ti ndị níjọ́ òun tánàbí bá wá parẹ́ jọ́ òun ẹ̀yìn tí ó wá sí láìsí kankan bẹ́ẹ̀ bóò ní láìsí tí wá wà lórí àríkún àbí tọ́ọ̀lì nígbà tó dégíní nígbà tó tà kó níbi táìtù amirul muminin nítorí kí ẹ̀jẹ̀ àwọn mumini kó bàmá sí kíní kó bàmá dálẹ̀ kókún bá sí ní àwọn àríkún ah, àkótọ́ nìkan tó sọ yìí ibi tí mo ti lọ òun náà ni pé nígbà tí jìbìrì wá dé wá bá ànábì sallallahu alaihi wasallam ó ní máa kà ànábì ní òun máa kà jìbìrì tún bá ànábì tó tún bá òun mú ó tún fún un mára ó tún ó ní máa kà ó wá sí bẹ́ẹ̀ fẹ́ ó sì wá pé kọ́ ó máa kà lóòótọ́ ó máa kà lóòótọ́ àmọ́ máa kà pẹ̀lú orúkọ ọba rẹ̀ ọba tó ikú ló dẹ̀dà khalaqal insana min alaq ọba tó dẹ̀yìn látara ẹ̀jẹ̀ kíkí iqra wa rabbukal akram máa ka ọba rẹ̀ ni ọba tó sikini ọba tó lápẹ̀lẹ̀ jù ọba ọlọ́rẹ̀ jùlọ nígbàtí ìṣẹ̀lẹ̀ yíwá ṣẹlẹ̀ sáà nàbí sallallahu alaihi wasallam anábì bá sáré lọlé anábì kí ọlọ́run bá lè kí ọlá kó bá wa yọ́nú sí ìyá wa Khadija obìnrin rẹ ìyá rẹ. bí fìtínà bá ń lé ẹlòmíì bọ̀ láti ilé láti ta kò lè lọlé o yóò wò pé ó tún lọ kàkó fún mi sí ni obìnrin mi ń bẹ bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wàhálà bá ń lé ọkọ rẹ̀ bọ̀ láti ta yóò yà lọlé ọ̀rẹ́ kan ni láti lọ lè ṣe kíni láti lọ lè pàrònú rẹ tí fìtínà bá ń lé ẹlòmíì káàkiri yóò yà lọ lé ọtí ni láti lọ lè fi pàrònú rẹ amáyàwó Khadija obìnrin rẹ ni obìnrin tí èèyàn máa wá àwòkọ́ṣe rẹ̀ ni obìnrin dáadáa ni nígbà tí anabi sallallahu alayhi wa sallam tá dọ́dọ̀ rẹ̀ tánàbí sọ pé zamilu ni dasiru ni anabi ń pariwo pé ẹ̀dá sọ́bù mi ẹ̀dá sọ́bù mi òtútù mú mi ìyá wa Khadija ó da sọ bọ̀ anabi sallallahu alayhi wa sallam ó wá bẹ̀rẹ̀ sí segin ó wá bẹ̀rẹ̀ sí béèrè pé a ah, ah, kí ló sí ọ kí ló dé ẹlòmíì sọ fọkọ rẹ ní ẹ wá o ẹni mọ bí tẹ ti ń bọ̀ látara ẹni mọ bí tẹ ti lọ ní fara kó nǹkan o ẹ máa máa dàbẹ máa kó wàhálà bá wà nulẹ bàtẹ ti kí lọ látàárọ̀ Khadija anabi sallallahu alayhi wa sallam wá sọ fún Khadija wá sọ fún anabi sallallahu alayhi wa sallam tó wá sọ pé òun búra pẹ̀lú allah subhanahu wa ta'ala ìpè la yukhzika allahu abadan ọlọ́run ọba àlekíọ́lá ó dá mi lójú kọ́ lọ́hùn ní dójú tì ọ́ rárá ọlọ́run ní kò ní fẹ́ ẹ̀rín rẹ sẹ́nu ọ̀tá nítorí pé ń tá àmọ́ ọmọ òun náà ní kó o máa ń sàánú aláìní ẹni tó bá kù díẹ̀ káàtó fún o máa dúró tì í o máa ràn yàn lọ́wọ́ nígbà tí gbà bá dábìrà fún tí gbà bá yí padà fún yàn tí yí bá yí padà sí yàn ìrẹ ànábì sallallahu alaihi wasallam ó máa ń ṣàánú rẹ̀ ọlọ́wọ́n bá dékẹ́ ọlọ́wọ́ nípa burú sí ọ Khadija wa mú ànábì sallallahu alaihi wasallam lọ sọ́dọ̀ Warakatu bun Nawfal tí ń jẹ́ ọ̀nkò Khadija bintu Khuwailid ọwọ́ àlọ́lẹ̀ bá gbé kí òun náà ni pé Warakatu bun Nawfal ń bẹ inú àwọn tí wọ́n ṣe kíni inú àwọn tí wọ́n nímọ̀ nípa Taurat ń bẹ inú àwọn tó yẹ pé wọ́n nímọ̀ nípa tí àtọ́lọ̀ ọba àlékí ọlá ti fi hàn àwọn ànábì sẹ́yìn tó sì mọ̀ nípa rẹ̀ dáadáa ó kà òye experience òun náà ló fà tó fi mú lọ sọ́dọ̀ rẹ̀ pé kó lọ lè ṣe kíni kó lọ lè gbọ́ pé kíni nǹkan tí ń ṣẹlẹ̀ kẹ́sẹ̀ kó mú lọ sọ́dọ̀ rẹ̀ láti lọ bá yẹsẹ́ wò gẹ́gẹ́ báwọn ẹlòmíì ṣe máa ń fẹnu ara wọn sọ̀sọ́kúsọ ńgbà ó ká orí àwọn jálàbí mi dáadé débi pé wọn ò mọbi tí wọ́n ti rẹ́ẹ̀rí má wọn ò mọbi tí wọ́n da ọ̀rọ̀ jálàbí gbà má wọ́n ní ẹ tẹbi wàrà kátó fún náufal wọ́n ní tẹbi oníjálàbí Khadija náà ni. ẹ pé wọ́n fi wéra wọn pé tí nǹkan bá ń ṣe ọ́ ni wọ́n wà ní à ń mọ̀ dọ́dọ̀ bàbá kan ń mọ̀ dọ́dọ̀ àpá kan irú rẹ̀ ni wọ́n pè bẹ́ẹ̀ ni wàrà kátó fún náufal yìí ó sọ̀rọ̀ pẹ̀lú experience fún ànábì sallallahu alaihi wasallam ipe nǹkan tó rí tó yọjú sí ọ yìí o nǹkan tí máa yọ sáwọn ànábì ni àwọn òṣìṣẹ́ tọ́lọ̀ ọba àlékẹ́ ló bá ná òun náà ní máa yọ sí wọn ẹni tó rí tó yọ sí ọ yìí kọ́dà ó wù mí kí n wà láyé kí n wà lẹ́ni tó lálàáfíà kí n wà lábarapá nígbà tí ọlọ́ọ̀ba àlékẹ́ ló bá gbé ọ dìde nígbà táwọn ìjọ yóò bá lé gbólóhùn tí Waraqatu bun Nawfal sọ yìí ó jẹ́ kàyébi lọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam tó sọ fún un pé idh yukhrijuka qawmuk iyọ́ táwọn ìjọ rẹ̀ ó bá lé ọ jáde Ànábì sallallahu alayhi wa sọ pé àwa mukhrijihum Ànábì ní àwọn ìjọ mi ó lé mi jáde ẹ̀rí pé nǹkan yẹn ti kàyébi lójú Ànábì sallallahu alayhi wa nítorí pé Ànábì ò ní bad record lọ́dọ̀ wọn Ànábì iṣẹ́ tí ànábì sallallahu alaihi wasallam gbé bọ̀ iṣẹ́ pé àwọn ọ̀nà ti clear kádé ká wọn láti sọ fún wa nígbà tí bá ìdá wa tẹ́lẹ̀ rí nígbà tí bá rọ́ lọ́wọ́ wa rí tẹ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì wa padà wáyé tún wá ní wọ́n sọ fún anabi sallallahu alayhi wa sallam pé ya ayyuhal mudaffir mo pé ìwọ tó ń ṣe kíni ìwọ tó ń sọ pé ẹ daṣọ bòmí ẹ daṣọ bòmí kọ́ńfà anzir dìde lẹ̀ máa lọ lè kìlọ̀ fáwọn èèyàn kìí sọ àsìkò dídaṣọ àsìkò tútù kọ́ yìí o iṣẹ́ ti yá iṣẹ́ bẹ̀rẹ̀ ẹ wá wò ní sìn nígbà tíṣẹ́ ìwà bẹ̀rẹ̀ fún anabi sallallahu alayhi wa Tá tánàbí bẹ̀rẹ̀ sí anabi bẹ́ẹ̀ láti ilé ó pè àwọn fámìlì rẹ̀ ó pè wọ́n dílé dílé ó pè wọ́n níra níra kọ́dà anabi pé ọmọ rẹ̀ náà ti ń jẹ́ Fatima la ughni anki min Allahi shay'a ìwọ náà ju ara rẹ̀ ní o ìwọ náà sì sẹ́kùnra rẹ̀ ní o ní ilé rọ̀ ọlá o ọmọ anabi ni mí ọmọ o àbí kí wọn náà ṣe kí ni kí náà ṣiṣẹ́ ni o àwọn kan máa àwọn súnfì máa ta àwọn ká ẹ̀jẹ̀ àwọn ẹni ọlọ́run ṣe farawé ẹ̀wọ̀n ní jẹ́jẹ́ ọlọ́run ṣe farawé ẹ̀jẹ̀ àwọn ẹni ọlọ́run ṣe farawé. ọmọ ẹni ọlọ́run tó bá ti ṣiṣẹ́ táwọn bàbá rẹ̀ bá ṣe ọlọ́run bá lè kí ọlọ́run ṣe kí ni alhaqna bihim dhurriyyatahum wa ma alatna hum min ama alatna hum ọlọ́run bá lè kí ọlá ní àwọn tó bá ṣe dáadáa á sì mọ papọ̀ mọ́ àwọn tó bá ṣe kí ni àwọn èèyàn dáadáa náà àwọn tó ti lọ́nà àwọn bàbá wọn náà ni àmọ́ tẹ́yìn bá ṣe tẹ́yìn bá ti rin ojú ọ̀nà tó bá ti yàtọ̀ sójú ọ̀nà rí táwọn bá bala rẹ̀ rí ọlọ́run bá lékẹ́ mọ́ ibi tó bá tọ́ ni pé ọlọ́run bá ọlá pé ọlọ́run bá ọlọ́run máa ṣe gbogbo àwọn bàtà ànábì ránṣẹ́ sí wọn gbogbo wọn ni wọ́n dá ànábì lóhùn ni wọ́n ti já gbàlagbà wọn ee Muhammad ní pè wá ọgbọ́n bẹ́ẹ̀ ti dáhùn àwọn adọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì wa sọ fún wa pé tí n bá sọ fún yín pé àwọn ọ̀tá ń bọ̀ lẹ́yìn àpáta báyìí wọ́n bọ̀ wá gbógun jà wá ànábì níṣẹ́ gbà mí gbọ́ wọ́n ní àá èsì tá à ní ọgbọ́ máa jà rọ́bùnà àlẹ́ ìkàkẹ́ dìbà àbárọ́lọ́wọ̀ rẹ̀ rí àbárọ́ nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ rí anábì sallallahu alaihi wasallam bá bẹ̀rẹ̀ sí kíni bá bẹ̀rẹ̀ sí jíjẹ fún wọn pé tọ́ ẹ pa gbogbo tẹ́ ẹ jọ́sìn fún tí o ẹ máa jọ́sìn fún ọba ọ̀kan ṣoṣo o ẹ má jọ́sìn fún sàmá o nígbà tá anábì sallallahu alaihi wasallam nígbà tá anábì bẹ̀rẹ̀ sí sọ eléyìí fún wa ibẹ̀ wọn ni wọ́n ti yíjú padà sí anábì sallallahu alaihi wasallam lẹ́sẹ̀ kan náà lẹ́sẹ̀ kan náà ni wọ́n ti yíjú padà sí anábì sallallahu alaihi wasallam èyí tó jẹ́ olórí ibú àkọ́kọ́ nù wọn òun ló kọ́kọ́ náwọ́ ẹ̀sán Ànábì sallallahu alaihi wasallam ẹ̀ Abu Lahab ó ní tabban laka ya Muhammad ah ṣe ń tó torí ẹ̀kọ́ wájọ́ yìí ó bá ṣe pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam pé ah, kò ní dáa fún ọmọ yìí ẹgbẹ́ tààtì náà nù ìbẹ̀rẹ̀ tí yóò ti bẹ̀rẹ̀ láti lé ẹ́n òun náà ló wá fẹ́ máa ṣe kíni <laughs> òun náà ló wá fẹ́ máa rí bí tẹ́rì fáwọn tí wọ́n jọ ń kú ọ àwọn tó ń jọ ń kú mi <laughs> tó máa fi lé ìpàdé mi àwọn tí wọ́n wá máa tó tí wọ́n mẹ́rẹ́ tó sunmí kọ́ńtà bó ni ó ti wá ṣe eléyìí ó kà nàbí sallallahu alaihi wasallam láyà kó máa wá ká láyà ọlọ́run bá rí kí ọlá Allah bá rikẹ́ lọ́wọ́ sọ odidi súra kan kalẹ̀ pé tabbat yada abi lahabin wa tabb ọwọ́ àbí lahabin méjèèjì ń ọwọ́ kan ló nà sí ọ tó fi sépèlé wà nẹ́bí gbé kó máa bọ̀ egbé ibi dandan ọlọ́wọ́ bá rikẹ́ ọlá kó máa bá ọwọ́ rẹ̀ méjèèjì kí ló ní kí ní ń gbé tí ń gbin kí ló rò pọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́lá ní gbogbo dúkìá tó ní àti gbogbo tó fi láyé rẹ̀ kójọ gbogbo onírọ̀ ọlọ́rọ̀ tó bá díjọ́ ògbé dàríkì àmà ara nẹ́bì sí kó wá mú ikú nú kùnkùn lọ sínú mọ́lẹ̀ kó wá mú ikú nínú ìyà kó mú yín lọ sínú àlìjẹ́nà ọlọ́ọ̀bá àríkẹ́lá ìwọ́ wá kọjú sí ọwá sọ fún pé tábàlákà ya Muhammad ọlọ́ọ̀bá àríkẹ́lá ní kọ́lá yóò ṣe ní bú tíyàwó tíyàwó ni wọ́n mọ̀ra àtúwò hamalatal hatab àtìyàwó ẹ̀ onígi ìsẹ́pẹ́ tó jẹ́ pé òun ni ó máa lọ lè kógi ẹlẹ́gùn sójú ọ̀nà tánàbí ó gbà kọjá àwọn onímọ̀ nípa tafsir àwọn mẹ́sàn wípé ẹ̀yẹn wọ́n ni hamalat alhatom wọ́n ni a máa gbé òfófó káàkiri tẹ́mṣì bí nàmìmà òfófó ni ó máa gbé káàkiri pé wọ́n tó ti bẹ̀ẹ́ bí báyìí o ẹni tó ń kóra wọn jọ báyìí o àwọn ẹlòmínà rìnrìn àwọn hamalat kó àwọn ẹlòmí náà bẹ báwọn àwọn olófófó tí wọ́n máa zófófó káàkiri pé àwọn ń ṣe báyìí wọ́n ṣe báyìí bẹ́ẹ̀ bá lọ́dẹ tó bá kó ní gbogbo orú àwọn bàbá wọn ká ma gbẹ́ ibi tó bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ bá lè kí ọlá ká máa abi tó jẹ́ pé òfófó lòun máa gbé àwọn ará mọ́kà wá ń ti kàwé bí pé ajá alìhàtà ìlàhàn wàhìdà àhá gbogbo òsà àtòsàdílé ìyá rẹ̀ àtòsàdílé bàbá rẹ̀ àti ti ń bẹ ní kàbá gbogbo ẹ̀ ó wá ní apá gbogbo rẹ̀ káwá sọ di ọlọ́run kan káwá jọ́sìn fún iná hada aláṣẹ ìwò ní ọjà kàyéfì lálá lélẹ̀ tọ́ nígbà tí ti wá ṣẹlẹ̀ ìgbà ọ̀nà ti wá bẹ̀rẹ̀ ti sọ eré ìdírísí fún anábì sallallahu alaihi ká ọ̀dà pé ìrẹsì fẹ́ dàrú pa ó dà kó ti fẹ́ ní mental problem wa ẹnjẹ́rì rẹ̀ ò dàrú láti fi ogójì ọdún títí ń bẹ láàrin yín àwọn míì sọ pé akọrin ni àwọn míì sọ pé ẹ má dá lóhùn ẹ àwọn àlìjẹ̀nú ló kó sí la àwọn ọ̀rọ̀ àwọn alágbígbá ọ̀rọ̀ ṣèitọ́ọ̀nì òun náà lọ̀rọ̀ ti ń gbé káàkiri ọlọ́ọ̀bá alìkẹ́ ọlọ́wà fún wọn létí rẹ̀ pé wà máa sọ ahìbùkún bí majinun èyàn yìí ti ń bẹ láàrin látọ̀dún ti ń bẹ láàrin yìí kìí ṣe wèrè ohun ọlọ́ọ̀bá alìkẹ́ ọlá ní wala qad ra'ahu bil ufqil mubin orí jibril orí jibril ni jibril sì fi tí ọlọ́ọ̀bá àríkẹ́ láti tẹ́bà nabi sallallahu alaihi wasallam wa ma huwa ala al-ghaibi bidarin nítorí pé anabi sallallahu alaihi wasallam anabi èsì ẹni tí máa ń sahun pẹ̀lú òun nìkan lórí anabi wa fi sára kó wa fi pamá ẹ̀ orí ńláńlá ni anabi wa náà hàn sí gbogbo yín laysa ala al-ghaibi bidarin kìrá mi ká ní bizonin ẹni pé anábì sallallahu alaihi wasallam laysa bizonin ay laysa bi mutaham anábì èsì ẹni táàmà sọ̀tẹ́kì táàmà wá kẹfí sí bẹ́ẹ̀ ah, àbí ń parọ́ ni wa ma huwa ala al bí bá wa bi qawli sha'ir rajim alkùránì máa wà bí kọ́wùlì ṣeìtọ́ni rọ̀jìm kìí sọ̀rọ̀ ṣeìtọ́ni o kìí sọ̀rọ̀ àṣeìtọ́ni ẹni ẹ̀kọ́ ilé gbé kìí sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ọlá rí ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ń gbàtà díwá sọ gbélé ìfún yín ó wá kù sọ́wọ́ yín fàáyí na tẹ́lẹ̀ àbò ìgbélẹ́fẹ́ lọ bẹ́ẹ̀ ewélẹ́fẹ́ ṣe ń bẹ́ẹ̀ nígbà tí yàn báyìí ló ṣe rí báyìí ló ṣe rí a wà gbé síwájú rẹ̀ pé tọ̀ àwa ti wí tiwa ọlọ́run bá lékẹ́ láti sàlàyé tiẹ̀ ó ti sàlàyé ọ̀nà táárín ọ̀nà méjì náà ni ó ti sàlàyé ibi gbogbo ẹ já sí ìwọ́n sì wà láàrin ẹ́ ọ̀tún ní òsì ní ọ̀tún ní ibi tó já sí ní apá òsì níbi tó náà lọ já sí ní fàáyí náà tẹ́sà àbú ibo ni wọ́n bẹ́ lọ mẹ́ ọlọ́run bá lékẹ́ lá ní ìlúwà ìlà dhikrun lil alamin ọlọ́run bá lékẹ́ lá ní al ìrántí ló jẹ́ fún alàmì àwọn onímọ̀ nípa tafsir wọ́n jẹ́ kó yé wa pé ọ̀nà méjì lọ́wọ́ bá àlejò láti máa lo alàmùn nínú alukur'an a lò nígbà míì tí ó máa túmọ̀ pé gbogbo àgbáyé pátápátá ọlọ́wọ́ bá àlejò láti lò ńgbà míì tí ó máa túmọ̀ àwọn tọ́lọ́wọ́ bá àlejò láàrín ànábì sallallahu alaihi wasallam sí àwọn tọ́lọ́wọ́ bá àlejò láàrín ànábì sallallahu alaihi wasallam sí lágbàtà ànábì ti gbé tó ti gbá ànábì ti dé tálíkì àmò ọlọ́run bá nìkọ́lá a máa lo alàlámù láti túmọ̀ sí wọn irú ẹ̀ náà rí ayá yìí in huwa illa dhikrun lil alamin ìrántí ni alkùránì jẹ́ tánàbí sallallahu alaihi wasallam wá fún yín fún gbogbo ta ní gbogbo àwọn àlúmọ̀ tọ́lọ̀ọ̀bà alìkẹ̀lára nàbí sí ummatu da'wa gbogbo àwọn tọ́lọ̀ọ̀bà alìkẹ̀lára ní kànàbí sallallahu alaihi wasallam fún jíṣẹ́ fún àwọn èèyàn tí ń bẹ ọlọ́wọ́ bá nìkẹ́ láwá ní liman sha'a minkum an yastaqim ó kù sọ́wọ́ yìí ẹni tó bá fẹ́ dúó déédé lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala alukur'ani yìí náà ni ó bá mú tí ó fi dúó déédé liman sha'a minkum an yastaqim fún ẹni tó bá fẹ́ tọ̀ ìlànà nabi sallallahu alayhi wa sallam tó fẹ́ máa nílò ìlànà nabi sallallahu alayhi wa sallam fún wa ó kù fẹ́ lọ ọlọ́wọ́ bá nìkẹ́ ọlá ọlọ́ọ̀bá alékẹ́ ọlá sọ ayà ìkalẹ̀ wọ́n ní inú àwọn kèfèrè Abu Jahl pàtọ́lọ́ọ̀bá alékẹ́ ọlá ní man sha'a minkum an yastaqim fẹ́ni tó bá fẹ́ sí gíní ẹni tó bá fẹ́ dúó déédéé wa pé wà máa tẹ̀ṣà òun àmì ẹ̀wà lọ lè mọ̀ ẹ̀ lè fẹ́ ìkankan ò lè wùyí o ẹ̀ lè fẹ́ kankan o illa an yasha Allahu rabbul alamin àyàfi nǹkan tí ọlọ́wọ́ ọba àlékiọlá ọba tí ń re gbogbo àgbáyé àfi nǹkan tó bá fẹ́ rabbul alamin níbí ẹ̀ alamin tó wà lókè yìí ó yàtọ̀ síra wọn ìsàlẹ̀ yìí nísìnyí gbogbo àgbáyé pátápátá ni ntí ọba gbogbo àgbáyé pátápátá nǹkan tó bá fẹ́ ọmọ ènìyàn ní màṣíà ẹ̀ mo fẹ́ mo fẹ́ ṣe nǹkan báyìí fífẹ́ ọmọ ènìyàn ní ọlọ́run bá àlékè ọlá dáa fún wa òun náà lọ́lọ́run bá àlékè ló fi àjẹ wálé lórí kí ẹ máa sọ pé ọlọ́run bá àlékè ọlá kú jẹ wá ń pa ni ó ní tóun bá kú ti fẹ́ òun náà ni ó ṣe àwọn onímọ̀ jẹ́ kó yé wa pé ìtààfin mà òun náà ni pé a rí pé fífẹ́ a rí pé fífẹ́ fífẹ́ nǹkan wa tá máa ń fẹ́ nǹkan a mọ̀ fẹ́ nǹkan ẹ̀pá fẹ́ ṣe ó dìgbà tí ò bá ṣe táà bá rí ṣe láti ẹ̀wà máa sọ pé ah, ọlọ́run ni ò fẹ́ kó ṣe kìí ṣe pé àti máa mọ̀ pọ́lọ́run ò fẹ́ kó ṣe síwájú ká tó kẹsẹ̀ bọ́ wọ́n ní ìbẹ̀rún náà láàbì mọ̀ pé ọlọ́run bá àlékí ọlá fún wa ní kíni ó fún wa ní màṣí à ọlọ́run bá àlékí ọlá fún wa ní agbára láti lè ṣe kíni láti lè ronú láti lè ronú lórí pé kíni láti lè ronú pípé a fẹ́ ṣe nǹkan fúnra wa láti lè dàmúrè ipé nǹkan yìí afẹ́ ṣe kásìrì ṣe eléyìí pọ́ìntì kan pàtàkì ní inú nǹkan tí ẹ̀mọ́ fi dọ́lọ̀ ọba àríkẹ́ ọlámà ipé mo fẹ́ ṣe nǹkan báyìí nǹkan yóò padà wá pọ́síbù inú àmì ní fún wa káfí mọ̀ pé ọlọ́run ọba àríkẹ́ ọlá ń bẹ̀ kí ló tó fi pọ́síbù ṣe bó ti wọ́ ṣe bó ti dàmúrè bó fẹ́ ṣe kí ló dé tí nǹkan yóò wá ṣẹlẹ̀ eléyìí òun náà láàbì mọ̀ ipé kí ni láàfin mọ̀ yí pé ọlọ́run ọba àlejò ọlá ń bẹ wọ́n bèè lọ́wọ́ lárúbáwò oko kan wọ́n nígbà tán bèè lọ́wọ́ lárúbáwò oko yìí ipe bima arafta rabbak pẹ̀lú kí ló fi mọ́ bá rẹ̀ kí ló fi dọ́lọ̀ mọ̀ ẹ̀rí nǹkan báwọn kò sọ pé nítorí pé ànábì ránṣẹ́ sí mi kò sọ pé nítorí pé ànábì fún mi kò sọ pé tó ọlọ́run ọba àlejò ọlá jíṣẹ́ sí mi kí ló sọ pé òun fi mọ́ ọlọ́run òun ó ní bí naqdil azaim wa sarfil ó ní nǹkan méjì tó ń fi mọ́ ọlọ́run náà nù bìnákìdìlà azáìm nígbà tóun bá ti pinnu tán ẹ́ tóun ti dàmùrì lẹ́mí ara àwọn ipé nǹkan tó wó se náà ní nǹkan òsì ní bọ́sí ó ní nǹkan òun fi dọ́lọ̀ ọmọ ó ní nǹkan tó fi dọ́lọ̀ ọba àlékẹ́ ọlá máa òun náà ni wọ̀sọ́rì fò lè hì màá kí àkólé káwọn kẹ́mì wó se kíni kó sì kókó níbi tóun ti kọ́kà sí tẹ́lẹ̀ ó lára àwọn nǹkan tó fi dọ́lọ̀ ọba àlékẹ́ ọlá máa ẹ̀yẹ́ náà máa wò á fẹ́ ṣe nǹkan báyìí fẹ́ ṣe nǹkan báyìí ti máa palẹ̀ mọ́ fún un

so kálọ̀ lè mọ̀ pé màṣíhà ń bẹ fáwa náà o ẹ́n àmọ́ màṣíhà wa fífẹ́ wa táhátà màṣíhà ti là ń bẹ lábẹ́ kíni lábẹ́ fífi ọlọ́run bá alékiọlá oní ọlọ́run bá alékiọlá fi sọ kọ́ wa lẹ́kọ̀ọ́ wà látẹ̀kú lánà lè ṣe in inni fa'ilun dhalika gàdà mọ́ máa sọ pé ń sìn kaba ìlọ́la àmà sí lọ́la illa an yasha Allah àyàtọ́lọ́run bá alékiọlá bá fẹ́ tàbá fẹ́ sí nǹkan tó bá ti kúrò ní àsìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ tá à ń sí lọ́wọ́ láàrin kan sọ pé insha Allah máa ṣe báyìí insha Allah máa ṣe báyìí eléwìn ní ó túnmà túnmà pé kíni sí pé fífẹ́ rẹ̀ ó ti ṣe kíni ó ti fi sábẹ́ fífẹ́ ọlọ́ọ̀bà àdìkíọlá tó bá wà fẹ́ ṣe tí nǹkan wọ̀ bá wá bọ́ sí tí ò bá ṣe ṣe má a jẹ́ pé ọlọ́ọ̀bà àdìkíọlá ò so ọlọ́ọ̀bà àdìkíọlá sọ pé wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ẹ lọ lè mọ̀ pé kò sí nǹkan kan tẹ́ fẹ́ o àyàfi kó jẹ́ pé ọlọ́ọ̀bà àdìkíọlá ọba gbogbo àgbáláyé àyàfi kó jẹ́ kó fẹ́ náà ni tí ọba àdìkíọlá bá ti fẹ́ ní ó ṣẹlẹ̀ ìtọ́lọ̀wọ̀n bá àríkẹ́ ọlá òbá ti fẹ́ lámúyẹkùn nǹkan yóò ní ṣẹlẹ̀ láíláí gbogbo bá ṣe òkádà mọ́ ara wa tó gbogbo bá ṣe òká ṣe wàhálà lórí nǹkan tó lámúyẹkùn nǹkan yóò ní ṣẹlẹ̀ Allah subhanahu wa ta'ala kó mọ́sá sí àríkún àgbóyẹ̀sìn rẹ̀ fún wa kó fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí ìlànà nabi sallallahu alaihi wasallam àbí Allah ọba àríkẹ́ ọlá kó ṣe al kó ṣe ní nǹkan tí ó jẹ́ olùsùpẹ̀ fún wa tó bá jíjọ́ òbí alkiyama innahu waliyu dhalika wal qadiru alayhi wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa ashabihi wa sallam subhanakallahumma bihamdik wa atubu